onílé fúnjà onílé kẹrù oko oníjà kí n gbẹ̀bí fálárì bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéyìn níjà kẹrù oko oníjà kí n gbẹ̀bí fálárì bẹ́ẹ̀ ni kì í gbá fẹ́lẹ́ bí onílé fún já méjà méjà. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe um, ṣé kò sí. ẹ jọ DPO láwárí. ah DPO. of course. wọ́n dẹ̀ aláwọ̀ yín kí ẹ wọlé. ṣe ọ̀rẹ́ ará ìlú lè wa àti pé ọ̀rẹ́ ọlọ́pàá lè wa ah, anytime la lè wọlé tá a bá fẹ́ lọ́pàá dà ó. ẹ ẹ ọ̀rẹ́ ni but you know that is a protocol ó yẹ call a message láti counter. I understand I understand. àbí ọkọládé ẹjọ́ wo ló ń bá àwọn ọmọ mi rò báyìí jẹ́ kó lọ rí ẹni tí mo rán wọn sí ìwọ gangan ni kó wá mú wọn lọ mi mọ̀ pẹ́yìn ni ẹ máa wọlé wọ. ẹ jókòó bá ẹ jókòó <laughs> you're welcome ẹ jókòó sorry please have your seat uh, have your seat ẹ jẹ́ kí n sọ fún DPO pé wọ́n lálejò ṣe mọ̀ gẹ́gẹ́ bí protocol <laughs> thank you very much. sir báwo ni. láì dúró sir yeah no problem sir ẹni àlejò sir. àlejò. ẹ eh, bẹ́ẹ̀ sir àwọn ni wọ́n wà ní waiting room. láti bọ̀. ẹ eh, ní wọn lọ́ọ̀rẹ́ aráàlú pé àwọn fẹ́ rí yín sir. ṣé kò lè ṣe nǹkan kan. no no no tí ẹ try láti interrogate wọn but mo rí i pé they are friendly. Ah, ok uh, yes sir. ní ah. wọ́n sọ fún fún yìí. bẹ́ẹ̀ sir. they sọ pé kò sí nǹkan. no no no no kò sí problem kankan. ẹ wọlé. yes sir. yes sir. Uh, madam, you can call me. Uh, Yeah. yeah. Uh, Wally. Yeah, yeah. Permission to fall out, sir. No problem. Yes, sir. Good day, sir. Good day. How are you? Ẹ jẹ́ your area commander láti wá sí báyìí. Area commander? Yeah. Ṣé kò sí? Rárá problem ẹ̀yin kàn ní pé gbogbo nominations tó wà nínú division pé ká kó what? nominations? for what? dìbì oyèmí má jiyàn láfàwọ́dà gbogbo nǹkan táwọn ọmọ mi béèrè lọ́wọ́ ẹ̀ pátá ní kókó fún wọn ó yá sọ fún àwọn ọmọ ẹ̀ báyìí kán lọ kó gbogbo ẹ̀ fún wọn pátápátá okay you are welcome you are welcome no problem ẹ fún mi ṣẹ́jú méjì pọ̀. hello ipo report immediately thank you ẹ má bínú o. yes sir. yeah. Uh, a ní àwọn àlejò láti ọ̀dọ̀ area commander. Eh, you're welcome. IPO. Yes, right now lọ sí amóyí store. Yes, sir. gbogbo ammunition pátápátá tá a ní bẹ̀ kó má pẹ́ ẹyọ kan wọ́n nílò ẹ̀. sir. yes. ammunition sir. obey my command. yes sir. uh, sir. Uh, àwọn kan ti lọ sí patrol sir. ẹ pè wọ́n padà náà àwọn ṣé wọ́n ṣe pé padà ni. yes sir. very very important and sure, sir. yes sir. ẹ má bínú jàre ah, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ lọ sí visitors room bẹ́ẹ̀ ẹ lọ jókòó ẹ má bínú thank you. Nice èwo ni gan pápá ní kí ni kí ni. kó o rí àgàmà liza di ní parí. kí ni ẹ máa sọ fún lọ pàtí ni kò ní jẹ́ lọ́wọ́ àwọn gbajúmọ̀ àti ẹ̀ wà ní mọ́tò báwo lẹ́nu ti ṣe wá òkè. ẹ ṣeun bẹ́ẹ̀ bó ṣe ní. tí mi bá ní ṣe mistake àìdá kó jẹ́ pé ẹ̀ ẹ̀ ló wà ní kó wà ìyá ọ̀ṣun. security ìyàwó ọ̀túnba tó wà ní ògùn fèsì ṣe kọ́ ẹ bá sáré o. sọ sà. sà. sà ṣe bẹ́yìn náà lè rán àwọn kan wá tẹ ní kán wá gba gbogbo àwọn amúnisẹ́sì tó wà ní ìkí àmì ń bí. àwọn ladies bíi mẹ́rin báyìí sí márùn-ún kò ì pẹ́ sìn kò ì pẹ́ kò tí ì pẹ́ sìn. sọ sà yes sà yes sà. wàhálà dé ẹ lọ ṣé mo ṣe mi wá ni àwọn leads mẹ́rin. IPO report immediately. wàhálà ti wà. yes sir. there are fire on the mountain. mountain. yes wàhálà ti ṣẹlẹ̀. ṣe irú wàhálà wo sà. o jẹ́ mọ̀ wípé àwọn obìnrin tó wá bílẹ̀ kan. yes sir. àwọn obìnrin mẹ́rin yẹn. yeah okay tí wọ́n wá látọ̀dọ̀ area commander. area commander fọkàn ọ̀rọ̀ wọn. yes sir. they are fakes. fakes. yes ọ̀daràn ni wọ́n. wo bí area commander lọ́sẹ̀ pé sínsìn tó ní àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ nítorí tí wàá ń bí pé ká kó àwọn ministers pẹ̀lú àwọn boys wa ká lọ ká lọ ká lọ àtáàkì wọn amination wo la fẹ́ lò. àwọn ah, ti combination lọ sa. kí la fẹ́ ṣe báyìí. bọ́sà eh, eh, eh, station card amination ó sì wà ń bẹ̀. are you sure. yes sir. fine. yes sir. please now àwọn oníṣòwò tó bá kù. yes sir. pẹ̀lú àwọn boys yẹn. yes sir. make sure pé gbogbo àwọn areas Yes, sir. tó mọ̀ pé àwọn ọ̀daràn ilé ìsásí gbogbo àwọn junction pátápátá make sure pé ẹ make sure pé ẹ rí wọn ẹ mú wọn ẹ mú wọn débi. please sure sir very urgent. yes sir. Hey wàhálà wà o mo sọ́nà lẹ́ẹ̀kan ráfẹ́ fún mi aṣọ funfun ha lọ́mọ jẹ́ ká sọ mi. okay sir okay sir yes i will pass the information sir yes i will get back to you i will pass the information sir okay. officers. yes sir. information kan ṣe ìtọ́jú ọ̀nà ìsìn wọ́n pè mí wọ́n ní pé àwọn ladies kan wọ́n lọ sí ìbèjì police station wọ́n rọ́ọ̀bù wọn kó gbogbo ìbọn tó wà ní station yẹn ah. wọ́n dẹ̀ ní pé mo fẹ́ jẹ wàtà láti wọ́n gbé white eh, islander wọ́n lọ gbé obìnrin aṣọ funfun lọ́wọ́ because ẹ take cover kẹ́dẹ̀ wàtà láti ẹni mọ́tò tó bá wà white kẹ́ ààrẹ ẹ̀sẹ̀ kẹ́kẹ́ yẹn. islander white. islander white. ẹ ah, ah. wọṣọ white. ẹ wọṣọ white yes. islander àwọn méjì sọ fún ẹ two thousand alẹ́ kan láìpẹ́ yìí. àwọn ni. ẹ eh, àwọn ni ta ló mọ nọ́mbà mọ́tò yẹn nínú wa náà. mo mú nọ́mbà yẹn mo mú nọ́mbà yẹn mo mú nọ́mbà yẹn. mo mú nọ́mbà yẹn. mo mú nọ́mbà yẹn. kí ni nọ́mbà yẹn náà kí ni nọ́mbà yẹn náà. klg seven five six fm klg seven five six fm. nọ́mbà kan pe kankan kan nìyẹn. ọ̀rẹ́ sà nọ́mbà yẹn nọ́mbà yẹn nọ́mbà yẹn yes nọ́mbà yẹn yes let's go. ṣeré nù. àṣeré ọwọ́ wọn ni. ẹ wà ẹ wà ẹ̀wọ̀n tó tún wà lẹ́yìn. ẹ o tọ́ mà ní. ọmọ kò ń ṣeré lélẹ́yìí o ṣeré àbí o ṣeré o. Everybody down! Down! Everybody! Everybody! Get up! Down! Get down! Down! Move down! Down! I say your hands up. That's what you are. That's what you are. If you try anything funny, I blow off me. Yes. iṣẹ́ takuntakun mo rí i pé wọ́n bá yín ṣeré ọwọ́ ẹ̀yin náà dé jẹ́ kọ́ mọ̀ ẹ kú iṣẹ́. yeye nǹkan tó dùn wájú ni pé gbogbo ammunitions tá gbà kò sí ìtarí gbé wá bí including moto. ó kéwèé ẹ tẹ̀lé mi ká lọ. yín lẹ́nu kò ń ṣe mọ́tò nìkan pẹ̀lú gbogbo ẹrù tẹ́ kó sínú ẹ̀ ló wà náà dìgbìdìgbì. Ah! ilé kan you open that boot. kí ló ṣe yẹ yes. Eh. wípé àwọn gbọ́n lé ọkọ àjẹ́ kan mọ̀ pé àwa gan agbọ́n ṣaṣá nílé àlè hmm. iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ hmm. òwò ti dé ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká lọ sínú ilé ẹ má yẹ kán bàbá dé òní. onílé fúnjà onílé ah. fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kì í bẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni. Um, báwo ni ta ló wà ní bẹ́ẹ̀ ni eh, wọ́n á gbà wá lóhùn bí onímọ̀ ọkọ̀ ní ìwọ̀n ló ń fẹ́. Um, juice pẹ̀lú a little bit of ice. so so ibi yìí ò bàjẹ́ rárá kò bàjẹ́ rárá kò bàjẹ́ kò bàjẹ́ náà wọ́n ní mo ṣe wọ̀ pé ibi yìí ò bàjẹ́. good business ló dẹ̀ máa exactly ó gẹ̀ tẹ̀ ẹ́ sìn bó ṣe appreciate ẹ̀ lèmi náà rí bẹ́ẹ̀ pé irú bí kò tẹ̀ kò bad náà bí wọ́n ṣe sọ tó bá ní trẹ̀t nínú ẹ̀ nǹkan tí èèyàn lè náwó lórí ni. tá a bá ti délé tá a bá ti délé má gbàgbé o má gbàgbé o má gbàgbé o torí gbogbo nǹkan la máa sọ fún ẹ ìtọ́ni tó máa rántí iṣẹ́ tí mò ń fún ti pọ̀ jù <laughs> rárá nǹkan tí mo ń bá sọ nìyẹn pẹ̀lú bàjẹ́ yẹn. mọ̀mọ́ òkú mi ló sọ pé pẹ́ tó wọ́ọ̀kì pẹ̀lẹ́lẹ̀ náà ni wọ́n sọ fún Sorry. Excuse me, you. Sorry, excuse me. One minute. Um, one million rọ mi sí ẹ. Let's go fún mi lówó. Ẹ fi Yeah. Two hundred thousand. Two hundred thousand? Yeah. Ẹ oh, ṣe kí wọ́n ṣe. Màá jíṣẹ́. Ẹ mo lè gba nọ́mbà It's okay. sorry Emma hold on wọ́n máa pè é just hold on hold on. àdúrà àwọn èèyàn tó jókòó wọn máa patronize ẹ dáadáa owó àti ẹ̀ máa wọlé láti ibì kan torí nǹkan tó máa ń baṣẹ́ wa jẹ́ nìyẹn ìyẹn ṣe à ló mọ̀ à so invest lórí àwọn businesses kọ̀ọ̀kan tó lè máa mú owó wá nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀. bá wọn sọ̀rọ̀ ta ni. wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ yìí. hello. mi gbọ́ yín dáadáa o. hello. hello. Uh-huh. sọ̀rọ̀ ìwọ náà ìwọ náà ni mo fẹ́ bá sọ̀rọ̀ má bínú má bínú pé mò ń disturb yẹn jọ. Um, fine thank you a lọ sílé náà ni kò síbi kan tá a lọ. ẹ mọ nǹkan tèmi kan tẹ̀ ń rò mo tí mò ń rìn rìn pé mi ò lè rí yín bí mo ṣe rí yín yẹn kí n dẹ̀ fojú pa yín rẹ́ ṣé mo lè gbé yín ṣeré jáde. ó ẹ̀mí pé ká má yìí lọ sílé pé ká hang around ẹ fẹ́ gbọ́ àjọṣe fàájì. ó mọ nǹkan tí màá ṣe nọ́mbà yìí gangan màá ní kán send address ibi tí ẹ máa lọ jókòó dé mi wọ́n á send ẹ̀ sí yín. ó oh, ẹ máa text address ibi tí a máa lọ fún wa ó dà kó sí problem. gbogbo nǹkan tí ẹ bá fẹ́ àwọn èèyàn fún yín bẹ̀ láìpẹ́ máa bá yín bẹ̀rẹ̀ sí. all kò sí problem all thank you. Yes. yes ó mà sọ pé kàmá ìlọlé kún fẹ́ tẹ wá sí fàájì. ó ní ìfẹ́ tẹ wá sáyé ni o. owó yín máa yìí lọ́wọ́ ẹ jẹ́ ká bá ná o. Hmm. jọ torí olómi jẹ́ n bèrè kinní kan lọ́wọ́ ẹ̀ jọ kinní kan gbogbo tó lù kúrò lé láàárọ̀ yìí jẹ́ kí mọ̀ọ́yẹn máa gbọ̀n káàkiri tẹ̀lé lórí awágbó tá a ṣe wájú kan tá a ṣe yìí máyẹn ò fẹ́ lè sọ pé òun ò rí wa gan. èmi ọlọ́run ni. Ah, ah, ah, ọlọ́run ni ẹ ó dá wọn ti gbọ́ ọlọ́run ni àmọ́ rẹ̀ mo mọ̀ pé tó bá pè mí àti ẹnìkan wàá ṣàlè jẹ́wọ́ fún mi. Uh, ọlọ́run ni ẹjẹ àkóńtò ẹjẹ àkóńtò fẹmi sí i ẹjọ jíjẹ. ṣíṣe gbogbo ayé ni àjẹmọ jẹ. wọ́n ò ò ò máa ń ní brain gbà mí kí ló máa ń ṣe é gbọ̀ngàn sọ fún mi àwọn nǹkan mi wà tó yẹ kó ti ṣe fún rẹ tó tó tó tó tó tó ní ṣe ṣe mú olóyè kó ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ṣe ń gbé fóònù fún mi gbá kínní lọ́wọ́ mi jàre orí ara àwọn nǹkan tí mò ń sọ náà nìyẹn ara bàjẹ́ òṣì tó wà lára ẹ̀ ẹ́ ó dà pé wọ́n dà fún oúnjẹ náà. mi máa wá interested mọ́. ṣé mo sọ pé o fẹ́ jẹun àbí. mo rò kó béèrè oúnjẹ lẹ́ẹ̀kan àbí kò béèrè ni kò béèrè oúnjẹ kò dẹ̀ kẹ́yìn mọ̀ kó jẹ́ máa wà àbẹ́wọ̀n ohun tó jẹ́ mímọ́ wọ́n tẹ̀ lóhùn ò fẹ́ àbí ó lóhùn ò fún oúnjẹ padà padà padà ṣé ká ìdúró díẹ̀ sí àbá o. ẹni mọ̀ tó bá fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ náà. n tèmi náà wò náà nìyẹn pé ká tiẹ̀ sáré délé báyìí fẹ́ délé ẹ̀ adẹ́mọ̀ báyìí máa plan ara wa létà láti lọ sí i. jẹ́ kí n padà kí n lọ mú kinní wọ́n bọ́ yóò lè dá kankan mọ́ o lọ́dọ̀ Akíndélé ibẹ̀ ló wà tí má dégbé kó lọ mú fúnra rẹ̀ ń sìn ọ̀tọ̀ ní nǹkan tó máa mú. ok ṣé pé kò lè dá nǹkan tó fẹ́ mú mọ́. kò lè mọ anything kò lè kò kò kò kò kò kò lè mú nǹkan àìlè kí lè dá mọ̀ ń gbọ́ ṣó máa dá mọ̀ ṣó máa dá mọ̀ orí bóyá ń ṣe. ok then i'll see you later. i'll see you soon baby ṣùgbọ́n òkú mọ̀ kankan náà ní ṣó ṣó dá kankan mọ̀. pè ní ní ló mọ́tò kí ló dá mọ̀. ṣe ìgbádùn ara yìí ṣá mo lè lọ báyà bí oh that's good ah, báwo nìkan mo sọ pé ẹ gbádùn ara yín àbí. fàájì yìí ti pọ̀ jù kí ló dé ẹ kò tẹ́ wa sáfẹ́fẹ́ tó bá a. lélẹ̀ ní kékeré wọ́n bí ìwọ lè lọ wá bomi kó lọ́ọ́ máa ṣe fàájì ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n. gbogbo àwọn ojú tí mo rí yìí ó ń fani mọ́ra gan-an ni ẹ sọ pé mo tẹ̀ yín sí gbogbo fàájì mo débi ń sìn mo rí tẹ̀ ń wo gbogbo ẹ̀ lójú empty bottles ló yẹ kí bambina kẹ́ ti tú gbogbo ẹ̀ sílẹ̀ tẹ́ bá lè mú kẹ́ tú dànù tẹ́ bá lè mú náà kẹ́ mú kéré pé yes ẹ ti wà pa. ẹ á ṣe mẹyẹ bò lápò ni. bí mo ṣe ń wojú gbogbo yìí mi ò rò pé tilẹ̀ yìí nìyẹn o. ẹ wò ó àwọn ò ń ṣe tilẹ̀ yìí o because kò síbi tí àwa gan ògbẹ́ ń jayé ọmọ lóun làwa à ń gbèrè àmọ́ wa. ẹ ní láti sọ bẹ́ẹ̀ fún mi torí àwọn náà ti pẹ́ ní òwe díẹ̀ àmọ́ tilétilé àdẹ̀mọ́ wíwá lílọ <laughs> àmọ́ bó máa ń jẹ̀ sí. Ah. kò sí kọ́ńtì táwọn òkè ń dé hmm. ṣé amẹ́ríkà ni ṣé london ni south africa. yeah canada include included. <laughs> oh that's good. bọ̀ ẹ̀ eh, dárúkọ argentina. ah eh, kẹwàá nínú play fún dídí ọjọ́ kan àbọ̀ <laughs> tí n bá gbé yín ṣe rí argentina. Ah! ẹ súfè lókèlókè rúrúrú. but inú mi dùnkàn ẹ dárúkọ Dubai Dubai yẹn súnmọ́ tòsí mi mo dẹ̀ nílé Dubai so anytime tẹ́ bá fẹ́ lọ sí Dubai ẹ jẹ́ kí n kọ́ mi kẹ́ lọ dé sílé mi lọ. kò sí wàhálà àjọ wà bẹ́ẹ̀ náà ni. but ẹ má bínú sá ìyàwó yín kọ́. mi gbọ́ ní ìyàwó yìí tẹ fi wọ́n sílẹ̀ sókè tẹ̀kí níta wà á dé sílé. ìyàwó wo. níbo. ọmọ ìyàyàyà. ìyàwó yìí yẹn náà. mi ìyàwó mi ó bá ti di bí ìyàwó háì àti wá yẹn mi ò lè pè dáadáa. wọ́n ti dé wọ́n ti dé dé. Oh my God! wow i'm so excited. ẹ̀yin ọ̀rẹ́ mi ó dà pé máa ta jókòó sí yìí ó dà pé olórí rẹ yẹn. yes so. because i ti expect kan pọ̀ láti port láti be last week. sori olóríire yẹn understatement ni alálùbáríkà. Oh ẹ ṣe ọlọ́run á ṣe gbogbo wa náà lálálùbáríkà ẹ ò ẹ ṣe gan ẹ jọ kílẹ̀ ń tà o kílẹ̀ ń retí tó dé. ọ̀ oh, wá ṣe import our cars for because our into car business I want to cars um, just name it ṣe Prado ni G-Wagon, Bentley, name it. Yeah, Highlander to be included. Oh, latest one, yeah. Yes, yes. yes. yes. 2018 for that matter. Yeah, exactly. Oh, fantastic. Mm-hmm. So, ó wú mi lórí gan Anybody yìí kò lè mọ̀ pé gbogbo ẹ̀ tí ẹ lè ronú pé ẹ fẹ́ ṣe business kankan torí nǹkan míì náà máa fojú ẹ̀ wò yín. Èmi ṣe rí yín ọmọ ọlọ́run pè yẹ mọ̀ mo fẹ́ bèrè pé church wo lẹ̀ lọ but àwọn míì wọ́n ti máa wò pé bóyá ojú míì náà máa fi ṣé ọmọ ń pa business tó le tó yìí oh that's good ṣẹ́rí jẹ́ kébì náà introduce ara mi sí yíngbà ẹ̀ ah, olóṣèlú nìmi bẹ́ẹ̀ ṣe wò mí honorable nìmi o lágbára ọlọ́run àwa la máa ṣe àwa la máa wọlé mo dẹ̀ máa ní ìdí àwọn cars kan láti fi ṣe òṣèlú yìí ẹ máa fẹ́ máa move round èèyàn máa ní ìdáwọn káàsà lè máa fi kó tẹ̀lé ra wa káàkiri bọ́n bá dẹ̀ ṣe rí èèyàn òun náà ṣe ń pè èèyàn. <laughs> tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ ọ́dà fún àwọn káàsì kan ni mo bẹ́yìn ṣe wá sọ wípé ẹ̀ ń ta mọ́tò ibi tá a fẹ́ gbòbì sí kí ló dé tó mi wá sáré lálẹ́ wù ń bẹ̀ ẹ jẹ́ kí n kúkú ọ́dà látọ̀dọ̀ yín náà bẹ́ẹ̀ ni jíwa gan tẹ sọ̀rọ̀ ń pa yẹn gbogbo lóhùn mi. jíwa gan yẹn irú kọ́lọ̀ wo lẹ fẹ́ torí pa ní black and white. yes and um, army green and army green. exactly. ẹ ní red. Oh, not at all. Brown. No. Brown oh, àwọn ẹ jẹ́ ká ẹ jẹ́ ká white ẹ jẹ́ white ẹ my pain. so my mọ bí mo ṣe send the yẹn sí yín ó pẹ́ next week monday Okay. So today you sẹ̀ ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ tó ti yẹ yín oní business nìyí èmi náà dúró sójú kan olówó àti olówó náà bára wọn pàdé àti wá wà ní àwùjọ olówó so lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹlẹ́dàá yín ni mo fẹ́ bẹ̀ ò kì í ṣẹ̀yìn ẹjọ́ tó wọlé ẹ má bẹ ẹ ẹ rántí mo fi dọ̀bálẹ̀ two hundred thousand ni mo fi ránṣẹ́ sí yín lẹ́ẹ̀kan mi mọ̀ kí bẹ́ẹ̀ ṣe tó nìyí bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹjọ́ nítorí kí n fún yín bíi two million naira ó ti wá kéré jù one point five ẹjọ́ ẹ má bínú ẹjọ́ máa di máa di máa di padà <laughs> àmọ́ kí n tó di ẹjọ́ bó ní kí n ti bẹ̀rẹ̀. nǹkan mi honorable hmm. ẹ má yà sọ́tún ẹ má yà sọ́sí ó ṣàtìlẹ́yìn tẹ bá sọ̀rọ̀ ta fún ah. adìẹ ti wá àdè kí n jẹ́ fúnra wọn. ọmọ yorùbá ni ẹ ó kàn pẹ́ lókè òkun ni. <laughs> èmi lè fọ́ra ẹyin ṣá. mi gbọ́. mo lè mi lè fọ́ra ẹyin. mo ní kan náà tó mo ní kan tó máa láìkẹ́ ó pọ́sibú kẹ́ ti mọ̀ra gan tẹ́lẹ̀. <laughs> How are you there? Báwo wẹ́ súnmọ́ bí súnmọ́ bí <laughs> báwo ni? Jọ ṣé mo lè mú orúkọ yẹn? Wendy lorúkọ mi. Wendy a ti sọ gbogbo ẹ ti gbọ́ gbogbo ẹ ti gbọ́ nǹkan tọrọ ẹ sọ a lè ṣẹ̀ṣẹ̀ máa pè tán bí hmm? àwọn mẹkẹmi àti ẹjọ bẹ̀rẹ̀ rí àníyàn tó pọ̀ rẹpẹtẹ màá tẹlẹ fi ẹ gẹẹtì you mọ àbí.

a ti bẹ̀rẹ̀ náà nìyẹn o ṣe ọ. ẹ wo ẹja jaja tẹ ẹ bá mú ẹ kàn já ẹ kàn já ẹ tú sílẹ̀ ẹ tú sílẹ̀. ibi mo sáré fẹ́ bá ẹ sọ̀rọ̀ ẹni wá òkú bí àwọn àti tètè wọnú rúùmù ẹ̀bọ̀n mi ò rí ẹ̀ ọlọ́run ti bá wa ṣe bọ̀ akó rere báyìí akó rere báyìí ọwọ́ <laughs> ti bá Fáṣákin o wọ́n ti fìdí Fáṣákin wọ́n ti fìdí ẹ̀rẹ́ mi o àwọn tó ń tẹ̀lé wọ́n làwọn ò tẹ̀lé mọ́ wọ́n ti padà lẹ́yìn ẹ̀ kọ́ńtà wọ́n làwọn ò padà mọ́ àwọn ò tẹ̀lé Fáṣákin mọ́ olùdí ah. <laughs> àtàkìdílé sọ látẹ̀kọ́ yẹn wọ́n ti rẹ̀ yẹn inú mi dùn gan so congratulations in advance ní ká máa wa <laughs> but ní lẹ́wù tí adé ń sìn ọ̀rọ̀ owó ni owó ńlá gan gẹ́gẹ́ bí nǹkan tí akíndélé sọ pẹ̀lú nǹkan tó bá wọn sọ tí èmi náà lè bá wọn sọ a máa lè tó two hundred million naira for now owó tó dẹ̀ wà nínú àkáǹtì tèmi ọ̀dọ̀ nǹkan tí náà wúlò fẹ́ẹ́ so kò ju bí àbí one hundred and sixty million naira lọ kó tó di pé wọ́n transfer owó sí mi gangan gangan wọ́n fẹ́ tó mọ̀ tẹ́ ó ti yẹ àwọn òkú ni mo bá ṣe lè ṣe tí mo fi lè rí bí àbí fifty million naira lọ́wọ́ ẹ̀ṣà bẹ̀rẹ̀ bá wọn. ṣe bí kò lè dáná ni o bá kiri tó bá dẹ̀ dá fún mi ó ti dá fẹ́mi náà ni ó dẹ̀ ní ìrọ̀rùn kiri àwọn èèyàn tí wọ́n fi dàrú dáná máa fi gbálẹ̀ gbọ́ náà bá ta yẹ e a gente dele lè rí fifty million. Ah! <laughs> olùṣọlá mi tó bá gbálé yẹn dáadáa tó bá mọ tó yẹ kó rí etí. ṣé <laughs> wọ́n tó fún mi náà ni. jẹ́ kí n pe jẹ́ kí n pe akíndélé jẹ́ kí n jẹ́ kó mọ̀ pé ọ̀la yẹn yóò ṣe. ee wọ́n sì ní ẹ̀ bẹ́ẹ̀. Hmm? okay there. Ah. Yéwándé. Yes, boss. A lè ló máa dá ní para kó délẹ̀ kó wá so ìgbàdo. Hmm. Ọmọkùnrin tó fẹ́ lọ báyìí, mo ti wò nínú ìwògbè mi. Mo rí i pé ó ní owó lọ́wọ́ jaburata. Ṣùgbọ́n mo fẹ́ kó gbọ́ ìkìlọ̀ kó o sì mú ìkìlọ̀ náà lò. O gbọ́dọ̀ gbà kí ọmọkùnrin kó bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ rárá nítorí pé alárekereke àti oníjìbìtì ara òun ló pọ̀ níta nínú àwọn ọmọkùnrin mo fẹ́ kó gbọ́ ìkìlọ̀ gbọ́ ìkìlọ̀ Yéwándé gbọ́ ìkìlọ̀. yes ma àwọn um, yeye ma gbogbo nǹkan tí ẹ sọ òun ló wọ̀ mí lé sí tí n bá lè ti débẹ̀ gbogbo ni màá mú lò. ó dàbọ̀ ire o. Yes, Yes. Oh. Baby, be bínú jọ. No problem. Hmm. <laughs> Wo? Mo like our cars eh? Really? Mo love ẹ̀ gan seriously. Mo tiẹ̀ fi hàn àwọn èèyàn mi gan. Gbogbo wọn pariwo ni pé bàbá ìgbàwo lẹ fẹ́ gbede, bàbá ìgbàwo lẹ fẹ́. Wọ́n tiẹ̀ fẹ́ mọ̀ kó bí owó kan wà níbì kan àbí kò sí níbì kan. I love them. Wow. And I'm ready to get every one of them. Ah, mi ò dùn pẹ̀lú àìkọ́ oh fantastic ẹ pẹ̀lú nǹkan tí mo wá ń wò yẹn èmi gan ti ń fojú wò ó lọ́tún lọ́sìn bọ́ mi ò really get it right èló lẹ calculate gbogbo ẹ̀ sí. àwọn àti gbogbo calculation yẹn then um, ẹ máa fún wa ní five hundred and twenty-two million naira but torí relationship tẹ̀lé pẹ̀lú wa torí ìyá àtẹ́kọ́ sí wa gangan hmm. a máa fi two million naira lẹ̀ fún yín ẹ wá fún wa ní five twenty million naira. torí relationship tí mo ní pẹ̀lú yín ẹ yọ two million. two million. so màá san. torí yín ni o. Hmm. torí yín ni o. màá wá san five hundred and twenty million naira. that's right. five hundred and twenty million. mo ṣe máa ní ìdísí o mú àwọn káàsì. ẹ ìgbà tá a bá ṣe òṣèlú tán ni màá tó ní ìdí ẹ dáadáa. Oh. bọ́ kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe báyìí ojú tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí <laughs> ojú yìí ń sọ fún mi pé àfi kí n sanwó mọ́tò yẹn lé ní àfi kí n san lé ní ojú yẹn ló ń bá mi sọ bẹ́ẹ̀ ah, ó máa tẹ̀lé mi dé sàlẹ̀ èmi àti ẹ máa ní ìdí láti dé báǹkì mi. no problems that's why i'm here. okay jẹ́ kí n mú checkbook mi nínú ọ́fíìsì. kò sí wàhálà. okay. no problems. <laughs> ojú yẹn lè ń sọ. kò sí wàhálà kò sí wàhálà. Oh kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. o o tí trust me Dada, bí. something like that. Oh, kí ló fà á. èrí tó rí mi òun rí pé bóyá mo kàn ń mú ẹ ṣeré lásán àbí mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀yin obìnrin náà wo lẹ̀ mọ̀ but inú mi dùn pé wọ́n tún ṣe business mo mọ̀ pé by the time tó yẹn bá wọnú àkáǹtẹ̀ lé ní bẹ́ẹ̀ Hmm? wàá jí fún mi àbí. Ah. stop ẹ má máa. ok ok mo ń bọ̀. mo fẹ́ kí gbogbo wa pàtẹ́wọ́ fún eré ajé ńlá tó wọlé tọ̀ wá wá. ní agbára ọlọ́run eré ajé náà kò ní fi lé wa sílẹ̀ láéláé. àmín o. Yéwándé Wendy. Thank you. O gbìyànjú láti ọjọ́ tá ti ń gba owó mi ò ẹ́và rò pé a gba irú owó tí Yéwándé gbà wá sílẹ̀. In fact, inú mi dùn inú mi dùn ṣùgbọ́n o tá bá wá rí ẹnikẹ́ni láàrin yín tó tún lè challenge Yéwándé kó jáde síta. <laughs> yeye èmi ni number one tí mo máa challenge Wendy èmi blessing olùgbé mi èmi ni máa challenge ẹ lórí tébù tájọ wáyé because ó ní iṣẹ́ ńlá kan tèmi gan fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣé rí iṣẹ́ yẹn èyí tí bá parí ẹ̀ ẹ máa wá choose dáre mi àti èyí tó máa jẹ́ number one mo dẹ̀ sọ pé mi blessing ni máa jẹ́ nọmba one torí pé èmi gangan lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. iyọ̀ gbọ́dọ̀ máa yin rẹ̀ lọ́bẹ̀ àfi tíyàn bá tọ́lá èmi gan ní plan. tábà pọ̀ jù báyìí lọ because three is a crowd màá já ẹ sáwọn chip kan tí mo fẹ́ lọ lẹ́nu ọdún mẹ́ta Àbújá ni kò fẹ́ jẹ́ kí n fún mi go ahead ni tí n bá wá lọ sí Àbújá yìí yeye tí n bá wá dé ẹ wá mú wínà láàrin gbogbo wa. ẹ ní ọmọ ìdílé so ẹ̀yin méjì ẹ fẹ́ gba òun àlùmọ̀ kọ́rọ́ yọ sí ní àbí ọjà náà kò sí wàhálà báyìí títà ní mi bá ṣetán pẹ̀lú yín tí n bá gba òun ti tèmi ẹ ọ̀ pé lẹ́wù bí lẹ́wù lọ like seriously. what? gbogbo yín lè máa múnú mi dùn but eléyìí tún yàtọ̀ but Cynthia ó dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni kí ló ṣẹlẹ̀. Ah, um, yèyé kò ṣe pé bí a kò èmi náà láti dá sí i àmọ́ ẹ mọ̀ pé ẹni tí ò bá ní àgbẹ́kẹ̀lé kò kí ń dá pàtí sílẹ̀ àmọ́ mo mọ̀ pé very soon èmi náà máa múṣẹ́ wọlé. ẹ wò eléyìí tó tiẹ̀ wọlé gan ó ti tó kájọ kájọ celebration bó ṣe wà yẹn mo wá fẹ́ kẹ́ ro ibi tó nice tó wà pa jù tá a kàn lè ṣe fàájì lọ ibo lè máa ṣẹlẹ̀ sí ìrìn yẹn ẹ jẹ́ ká lọ sí club. friday. no no no no no gbogbo yín lè mọ̀ yí pé mi ò kí ń lọ klọ́ọ̀bù o ṣùgbọ́n tẹ́ bá tún wá rí ibi tó wà òkè ju klọ́ọ̀bù lọ o mo ṣetán láti tẹ̀lé yín. okay it's fine it's okay inú ilé wa yìí gan-an ah, ah, club ó tún ju club lọ. onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kì í bẹ́ẹ̀ fífa láre bẹ́ẹ̀ ni kì í gbá rí fẹ́lẹ́ bí onílé fún já méjà méjà. ẹni babes ẹnì kan tó sọ sí inú kan sí mo kàn fíìmù pé ó yẹ ká gbóhùn lọ club ká lọ bọ́ọ̀lù ká paint ìgboro black red and blue oh, àbí kí lè fi <laughs> o. club bíi ti Ah, jona ṣé ó jẹ kó jẹ pé òun lọ máa sọ̀rọ̀ báyìí ṣá tó dẹ̀ mọ̀ pé yíyó kì í fáwọn movement bẹ́yẹn ah, àti wípé gan tábà sọ pé a fẹ́ lọ sí club ṣé àní mú yèyè dání ni. níbẹ̀ ni ká mú yèyè dání ni tí yèyè bá lọ́wọ́ ò lọ ń kọ́ ẹjọ́ nítorí ọlọ́run ìgbára màlábúra ẹ̀yẹ kan bó ṣọ̀gbọ́n náà. àbí o ayé yìí ó pè méjì ẹ ká jẹ gbogbo nǹkan tá a fẹ́ jẹ báyìí. bí èmi ṣe wà o mo lọ mo ti ní sọpọtà ìwọ́kọ́. i no o mo báwo ni Wendy ṣe máa ń ṣe báyìí nígbà tó wà nínú tó yẹ kó mú kò ní ìtura. Wendy Wendy ah, ah. ẹ kí lè tó mú fóònù ẹ tira nà wọn. babes ẹ gẹ́sì èyí tó ń pè mí ṣá. a ní kẹ́ gẹ́sì. bàbá tó lọ ṣe láàsì dé o pẹ̀lú yẹn ṣé ọkùnrin ló ń pè mí láti ìdọ́jọ́ yìí láti àná ló ti pè mí and look at this over thirty missed calls òun lọ́nà orí fóònù. ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀. kókó yé mi tó ń pè mí káàkiri for God's sake. do you know what you are going to do? fi nọ́mbẹ̀ sí blacklist tí o bá ti rí ẹ pè mọ́ ló bá tán. best decision. àti pé kò tiẹ̀ kúkú mọ́lé wa. àbí. ẹ̀yin bá a ṣe ń sọ lọ èmi ò bá yín lọ o àmọ́ tẹ bá rí extra something fẹ́ ní bẹ̀ ẹ lè pè é máa wá. bí mo ṣe máa ń bẹ̀rẹ̀. ẹjẹ tí màá kọ̀ wọ̀nyí ọ̀pọ̀. wọ́n yà máa jẹ́ ká lé olúwa ẹ̀dá òkú ẹ̀ ṣé kìí tí wọ́n rò kú ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ báyìí. ẹjẹ tí màá pẹ́ mọ́ ẹ̀rì tí ò gbé kọ́ mi. Wíìmí, mo ti pín pín pín láti ìjẹta kí ló ṣẹlẹ̀? Five hundred and twenty million. ṣé kò sí sí nǹkan kan woman kò sí nǹkan kan mo rí ẹ mo ẹ. báwo ló ṣe máa sọ fún mi pé kò sí nǹkan kan you look worried lórí ẹ sọ fún mi pé kò sí nǹkan kan. o ti mọ bọ́rọ̀ quality ṣeré o mọ̀ pé tó bá ti gbé wàhálà èdè èyí ò kí n think straight ni mi ò understand nǹkan tó ṣẹlẹ̀ mọ́ mi ò really understand anything nípa ọ̀rọ̀ politics yìí mọ́ for now o mọ tó ṣẹlẹ̀ and that is it. Um, just be calm and take it easy. mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ. Um, oúnjẹ ti rẹ́ẹ̀dì wà lọ oúnjẹ báwo gbà tó ṣe pé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọdé ni ẹ ni. Ah, mo ní mi ò understand ara mi nípa politics mo five hundred and twenty million àbí kìtì ẹni mo ń sọ mi ò mọ ọ̀kọ́kọ́ tó ṣe mí mi ò mọ tó ṣẹlẹ̀ oníkì wà lọ jẹun. Ah, ṣé ìwọ lè bí ẹni sọ̀rọ̀ kò sí nǹkan tó ṣe ẹ́ mo ti ń sọ jẹ́ fẹ́rẹ́ fún three days wà ní òòjẹ́ bí kò sí nǹkan tó ṣe ẹ́ mo lè bí ọ̀rẹ́ sọ fún mi. owó ẹ̀ ló fi rà ṣé wọ́n lo nílé àbí kí ló dé ṣé bẹ́ẹ̀ ni mo ṣe oúnjẹ fún mo dẹ̀ ní mi ò jẹ ṣé mo gbọ́ ìwọ ìwọ kọ sọ kọ kọ kọ nílò àká ìkọ sọ pé iná ń jòyàn lábẹ́ aṣọ ṣé wọn máa jó lábẹ́ aṣọ àti máa jẹun pẹ̀lú ẹ. àmì ẹ̀jẹ̀ pé náà. nọ́mbà ìdúró. hello. hello. can you imagine mo block nọ́mbà tó fi kọ́kọ́ pè mí ó tún lọ mú nọ́mbà mi ó tún fi ń pè mí ah, má yìí fẹ́ tẹ̀ ó ti wá tásìkò báyìí tí màá fẹ́ jẹ́ ẹ̀sùn yìí lórí burúkú yìí ìyá gbọ́ sílẹ̀ yìí. yẹyẹ um máa fẹ́ sáré pé àkíyèsí mi ṣe nǹkan kan mọ́ ni máà um, tí a ṣe dé pẹ̀lú ẹ̀ the other time ó ní five twenty million ọkàn yé mi kàn fi fóun lé mi káàkiri ó ń pè mí káàkiri mi dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. ìwà ń dé o kì í ṣọmọdé ìdí iṣẹ́ yìí mọ́ ó yẹ kó mọ̀ pé ó yẹ kó ti block line ẹ̀ ọ̀ kó yọ sí mi ẹ̀ kúrò kó ti get another one ẹ kí n see me, bro? Yeah, you're yọ fún mi. ok pass. so kó lọ sínú wọ́dúrópù mi kó lọ mú ànádà sí i iṣẹ́ ti tán only. ti ẹ̀ nìyẹn so no more points òun ti kó sọ̀rọ̀. ẹ gbọ́ mélòó mélòó iṣẹ́ tí mo láyé ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ ẹ ń wò pé mò ń wò káàkiri bẹ́ẹ̀ àbí ah, ok ẹ jọ um, ẹ ti rójú ìrì ẹ ṣùọ oh very good tẹ bá rójú mi rí ẹ máa rántí ọjọ́ tí mo wá bí nìyẹn last week àbí oh good ẹ máa rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni àbí ìwọ ló gbé drinks wá fún mi ìgbà tó gbé wọn rí pé àwọn ladies bíi mẹ́rin kan jókòó síbẹ̀ yẹn tó ń ṣe fàájì tiwọn ìkànnù wọn dìde ó wá san owó ń bì gbogbo ẹ̀ náà lẹ rántí ẹ ṣe ẹ ṣe ẹ ṣe problem wà díẹ̀ but ju gbogbo ẹ̀ lọ mi máa fún yín hundred thousand naira ẹ̀yin hundred thousand mi máa transfer hundred thousand sẹ́yìn náà ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí but ẹ má ṣe nǹkan kan fún mi nínú àwọn ladies tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbí ìtò wá síbi ìtò wá sanwó yẹn ìjẹ́ kankan wà nù wọn tí ẹni nọ́mbà ẹ̀ lọ́wọ́ àbí tẹ́ mọ ibi tí wọ́n ń gbé tẹ́ mọ ibi tó ń gbé gangan ẹ wo pọ́blẹ́mù tó wà nílẹ̀ pọ́blẹ́mù yìí pẹ̀lú ẹ̀mí ni o ẹ jọ mo máa dọ́bù owó ẹ̀ hàn. nọ́mbà sá a ní nọ́mbà ẹnì kankan nínú wọn ò ah. bẹ́ẹ̀ ni ìjọ tẹ wá bíbá yẹn yẹn first day táwọn náà máa wá bíbá yẹn láti wá take breaks wọn bíbá yẹn so a ní nọ́mbà ẹnì kan nínú wọn sá. ẹ mọ kankan nípa àwọn àbí kó rí pé wàhálà ti ṣẹlẹ̀ báyìí. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. nǹkan kan wà sẹ́ẹ̀ àbí nǹkan kan wà sẹ́ẹ̀ mi lè sọ fún ẹ pé máa kó ẹ lọ́dún thousand mo tún lè dọ́pù ẹ òbí mi ṣé kò sí kankan ṣé kò sí kankan kò sí kankan ni mo ṣe mọ ẹ ṣe ẹ ti ya wèrè orí ti burú ẹ gẹ́ràn. bẹ́lẹ̀ ayé mi ti bàjẹ́ tán báyìí ayé mi ti bàjẹ́ pátápátá ooo kí ló fà lẹ̀ ayé mi ti bàjẹ́ o. Ah, kí ló ṣẹlẹ̀ títí ó ṣẹlẹ̀. mo fẹ́ explain nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ látijọ́ iná rẹ tó ti ń bi ní mo fẹ́ explain fún ẹ. ó dá dìde kó tó ẹ̀sìn ara ẹ̀ dìde. mi ò lè dìde wọlé kó jókòó jẹ́jẹ́ mi wà báyìí ẹlẹ́sẹ̀ ni mí jẹ́ jókòó jókòó tó bá jókòó mi ní sọ̀rọ̀. ọ̀dà mo ti gbọ́ kí ló ṣẹlẹ̀ ọ̀nà táyé mi fi gbà bàjẹ́ mi àwọn nǹkan tí mo ṣe táyé mi fi rún gangan ni ìrántí ah. kó máa ń sọ ó máa ń sọ náà máa ń dán ọ̀rọ̀ ta ní kí bàbá máa gbọ́ bàbá ló máa ló sọ lójú mi ọ̀tẹ́lẹ́dá mi máa ń gbé níta tó bá sọ ọ̀rọ̀ ẹ náà ni mi fẹ́ sọ yìí ìrántí ọjọ́ ta lọ sí ọ̀dọ̀ Akíndélé ìyẹn pátí chairman tó jẹ́ ọ̀rẹ́ mi mm. tí mo fi délé ti fi sọ fún ẹ pé mo gbàgbé kan sódò Akíndélé bébí mi ò gbàgbé kankan lọ́jọ́ yẹn mm. mi ò gbàgbé anything ọlọ́ọ̀ mo fẹ́ máa sọ. mo ń gbọ́. ẹ́ mo ń gbọ́ ẹ. mo fẹ́ máa sọ gbogbo eléyìí lọ torí mo kó o máa ń sọ tètè rí solution sí kan tó bá ṣẹlẹ̀ ni wọn ká kó lọ́dọ̀ akíndélé lọ síbi kan tí mo sọ fún kọ́kọ́ kọ́kọ́ abẹ́ kankan fún kankan tó tó di pé abẹ́ sí lọ síbi tá a tó fẹ́ lọ ká tó dé ní ọ̀rọ̀ àwọn ladies kan tó wà bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀ àwọn ladies ní mẹ́rin kan wọ́n báyìí àbá wọn níbi tá a ti lọ mú nǹkan lọ́jọ́ ẹ̀. àwọn ladies pọ̀ ká lè wọ́n ní kò sílẹ̀ èdè wọn wà mẹ́rin. àwọn particular ladies tí mò ń sọ̀rọ̀ pa ẹ̀ ò mọ wọn ò mọ àwọn set of ladies ẹ̀ ò mọ ò mọ wọn. ṣé mo máa ṣọ́ọ̀tù wà lẹ́yìn mo ń gbọ́ nǹkan tó sọ yẹn. ikọ́ àgbẹ̀ òkè ah, tó gbẹ̀yìn kọjá báyìí wò ò notice àwọn ni ní mo ṣàṣe ìdí mo ṣá mo ṣàṣọ fóun ìgbé kó bá fi gba nọ́mbà wọn òun náà ni mo tún sọ fún ìgbé kó lọ fún wọn ní two hundred thousand naira ìgbé kan fi ṣòwò mọ. jọ̀ọ́ mi tí understand mo sọ fóun kó lọ bá mi fún mo sọ fóun kó lọ ta ni ohun tó ń sọ wíìdì ohun. àyèmí bàjẹ́ kọ́lá ni mo sọ. kọ́lá wo. kọ́lá kan náà. kọ́lá wa. kọ́lá. kọ́lá. ayé ti bàjẹ́ o ayé ẹ ti rú bó ṣe bá yé mi jẹ́ láyé ẹ̀ ṣe ti bàjẹ́ ah. àmọ́ àbọ̀ abálọ̀rọ̀ ti sì ẹ̀ mo ń bọ̀ ẹ o. wàhálà ti wà kọ́kọ́ bébí o hmm. wàhálà ti wà o. ó láti wà mú gbọ́. mo fún two hundred thousand wàhálà wà o ayé mi ti bàjẹ́ o ó ju two hundred thousand. láìwọ that means go straight to the point. ok ìgbà tí o mọ̀ pé òṣèlú tí mo fẹ́ ṣe àmà ní ìdáwọ́ cars tá a máa fi move káàkiri right ọ lè na ta mọ́tò àwọn mọ́tò tó láwọn ta yẹn gangan òun ló interest mi láti sọ fún bí a kò fẹ́ súnmọ́ wọn ó lè láwọn ní yẹn ni mo rò pé bí akéwì àti ẹ̀ máa wà nú ẹ̀ tá a bá lọ fún kàńpé káàkiri àwọn ètò kù yẹn káwọn wèrè máa wà nú mo five hundred and twenty million naira òun ni wọ́n gbà mi. ẹ five hundred and twenty billion naira. five twenty million naira. I am serious in fact mo fi kó fún mo fẹ́ ra mọ́tò mi ò tiẹ̀ understand mi ò tiẹ̀ include mi ò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ bright sójú mi wípé wọ́n gbá mi ni mi ò understand rárá o ìgbà tó wò tó tí mo wúwo káàkiri òun ni mo tún gba fifty million naira lọ́wọ́ ẹ̀yẹ tí mo fi kún. owó ti gbà lọ́wọ́ mi. ẹ̀sẹ̀ tó ní mo fi kún. Ah! tèmi ti bàjẹ́. ayé mi ti bàjẹ́ bàbá mi o. ayé mi ti ah! bàjẹ́. ah báyìí ti bà tèmi jẹ́ ó ti bà tèmi jẹ́ mi mi mi mọ ta mi sílá láti sọ ilé ìfẹ́ because wọ́n máa ń ronú fast ju èmi lọ wọ́n máa ń ronú fast mo sọ pé what can we do please we can still get this money please. ẹgbẹ́ ìbọn mi. ayé mi o. ṣé wà ní station. ọ bẹ́tà bẹ́tà. mo lè dìbò yín ni mo fẹ́ kí ọkọ mi àti bí yẹ ah. mo fẹ́ pamọ́ mo fẹ́ bàyẹ̀ wọ́n jẹ́ kí wọ́n apara mi kájọ kú dànù. sọlá. tí wọ́n ti wáyé mi jẹ́. sọlá. ó lè bàtẹ̀ mi jẹ́.

ohun tó o gbìn ló ká o ṣe rí. ṣé kìí ṣe àwọn notorious ladies táwọn ọlọ́pàá ń wárí yìí. àwọn náà ni o ah, ọwọ́ pálábá yín ó ségi lélẹ̀ eh, ọ̀dà hello ẹ ẹ wo ẹ ẹ ní ìdàtúmẹ̀ tó ń sọ̀rọ̀ àwọn ladies tẹ̀ ń wá those notorious ladies àwọn alọ́kólóhùn kígbe mo ti rí wọ́n sin o. Eh, a wà ní eh, bambo filling station lọ́nà gbẹ́kúba by the right exactly ẹjọ́ ẹ máa kó pẹ́ ẹ máa bọ̀ kíákíá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ah ẹ̀yin ẹ dàdánmọ̀ lẹ́nu ẹjọ́ ṣe eré adé nìyẹn police station now ṣe rí àwọn notorious ladies ẹ̀ ń wá kiri mo rí wọn sí o kẹ́ máa bọ̀ báyìí báyìí eh, mo wà ní bambo filling station lọ́nà gbẹ́kúba ẹ jọ ẹ má kó pẹ́ rárá ẹ máa bọ̀. going to be used against you in the court of law. alaye dákẹ́ kí ló ṣe é. àwọn sọ gbẹdú ọsẹ ọmọ àwa bí amọ̀ yín dáadáa o àwa gbọ́n múra yín wá bí. àwa làwọn tó bá yẹ dẹjọ lọ́jọ́ yẹn ìfáwọn nìkan di láyọ̀ àtẹjọ àti láyọ̀ àjọba kó o bóyin dé police station. dẹ́nu dákẹ́ jàre ta lélẹ̀ tó ń sọ̀rọ̀ yìí níwájú àwọn ta ni. ẹ̀yin tún ni àbí. ẹ kò sí problem ó dà pé a máa bá àwọn pípọ̀ ìṣeré ọwọ́ díẹ̀. ẹ jọ kí ló ń ṣe yín náà bọ́lá tí wọ́n tẹ̀ ń ṣe pàlàkọ̀ lo ó dẹ̀ ń pé ẹ fara pé wọ́n ẹ fẹ́ mo rìn ní sísè. ẹ ti ń ṣe tipẹ́ owó pálábá yín ségi lẹ́nìí èmi kiri burúkú tó sọ lóore o ẹrù ọmọ ọ̀jẹ̀jẹ̀ máa jẹ́ wọn bí mo ṣe jẹ́ fún ilé ni. ọ̀gá adé wá ń bí níbo ló ti wá kankan dàtọ̀ lẹ́nu kí ló ṣẹlẹ̀ gan. èmi màá wá jẹ́ wọn bí mo ṣe jẹ́ máa fi wọn ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ́fíìsà arrest them. onílé kúnjá lọ́ba ní ẹ̀dùn láàrin ògbẹ́ni níjà ẹ̀rọ kò níjà kí n bẹ̀bí fálárì bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèrè jà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹ́kọ̀ọ́ níjà kí n bẹ́ẹ̀ fi fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèrè jà méjà àṣegbé òsì o àṣepamọ́ irú àpẹẹrẹ burúkú wò lè. òfìró ìgbọ́ ó ẹ fi hàn mí. onílé fúnjà ìwọ mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́ hmm, bá mi gbọ̀n yanu. onílé fúnjà lọ́ba mi Èdùmàrè pè ní níjà kẹrù òbò níjà. irú ohun wo ni mo sùn tí ọwọ́ àwọn agbófinró fi tẹ àwọn ọmọ mi àmọ́ ṣá ta ni ọmọkùnrin ta lọmọkùnrin yìí mo fẹ́ mọ̀. olùdẹ́gun o olùdẹ́gun o olùdẹ́gun àjàdẹ́gun olùdẹ́gun àjàdẹ́gun ọlọ́dọ̀ àjẹkùn nídẹ́kùn kó tó lọ àbújá àgbàrá òsì nídẹ́kùn kó tó wọlé ẹ̀mí ọba lágídí. abioro tó bá jẹ́ kan gbọ́dọ̀ kí làbújá èyí tí ọba jáde kan lẹ́mọ̀ gbóhùn rẹ̀ ní kíkan kíkan gbùdúgbùdúgbùdúgbùdúgbùdúgbùdúgbù abioro tí ọjà lẹ̀ ń gbóhùn rẹ̀ lónìí wá ni kò ní dọ̀la agbẹ́lí dásọ nílẹ̀ kárọ́ hmm. alukò ní dásọ tiẹ̀ lóde èkó sùn lékeleke lékeleke ìwọ lọ dásọ tiẹ̀ lóde ìkẹfun ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ọyẹ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wá o ẹ̀rọ dẹdẹkẹ wá mi nípa ti tèmi èmi ni mo pè yín mágùn kọ kékeré bá kọ láyé àwọn ẹlẹgbẹ rẹ̀ àsìgbòdì ọ̀run gbọ́ èrìjì òkè ní òjẹrò ìsọ̀lẹ̀ àsìgbà lọ́wọ́ rẹ̀ gbogbo bí kíbi tẹ́ ẹ bá wọ ọyẹ wá já mi ní mòho mòho mòho ní mèsì àwọn ọmọ lónìí náà ni kò ní yàrá kan gbẹkùn kó tún òní ògúndógúndó òní ògúndógúndó òní ògúndógúndó mo ti bá wọn jẹ yín ọ̀rọ̀ ló sì bẹ tiẹ̀ tí mo bá wọn bù jẹ́ níbẹ̀ ìgbà dání ìgbà dání wọ́n fi gbómi fún mi eégún lé bẹ lápá ọ̀tún àwọn àbòrìṣà lẹ́ bẹ lápá òsì wọ́n wá pa kírírí múra múra wọ́n pa kírírí mọ́tò sétí àwo wọ́n fẹ́ jẹ́ ìjọba ìkúnnùkú ayé o ìkúnnùkú ayé o ìkúnnùkú ayé ló gbé ẹbọ ọba dẹ́kọ̀ọ́dẹ́ ọ̀run tó dúró tó gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹjọ́ ojú mi ṣe mo ṣe bá lára alárọ̀ ọ̀bá mi wíjọ́ èmi kì í kan náà ni mo ṣe dájèrò ajèrò ọ̀bá mi wíjọ́ ọwọ́ rọ̀gbọ́n àga èmi ni mo ṣe fún wọn èmi ni mo ṣe fún wọn. fásinà agbára tí mo gbé fún ọ yìí bàbá tó bí bàbá tó bí mi lọ́mọ òun lọ́lọ́ rẹ̀ gbà ó búrìbùrì ó gbé fún bàbá tó bẹ̀ mí àmọ́ lọ́jọ́ jíjẹ lọ́jọ́ ìríjẹ n ò fijọ́ kan pa bàbá mi lẹ́kún bí wọn náà ò sì pa mí lẹ́kún ìdí náà tí bàbá mi ṣe gbàgbára náà fún mi èèyàn kan ni wọ́n gbọ́dọ̀ ṣe fún wọ́n bá ṣe fèèyàn méjì nǹkan ṣe o àmọ́ lọ́lá pé wọ́n gan ọmọ ìdùnnú lọ jẹ́ nǹkan burúkú sì ní kí májèsí ó tójú ìyá rẹ̀ lọ́sọ̀rùn alákejì ó dàbọ̀ gbalẹ̀ kan tó mọ iye tó sọnù láàrin awo wọn ò fẹ́ kó sọnù mọ́ mi lójú wọn ò sì fákànìkan kan fọwọ́ ọlágbàwọ̀ náà lójú ìdínú tèmi náà ṣe lọ ságbede méjì ayé òun ọ̀run níbi tí wọ́n gbé sí tí mo ti lọ rẹ̀ gbà wá a lè sọ pé yọ ọ̀pẹ̀ kọ́ lọ rẹ̀ yá a sì lè rò pé yóò yà kó lọ rèé pé wọn gbọ́dọ̀ gbàgbára náà lọ bó ti wá sọ́dọ̀kùnrin fásínà <laughs> ó ti gbè kúrú lọ́wọ́ òrìṣà o ó ti di kílúkí ó ti gbóhùn kí ó sì ti fọ̀pọ̀lọ̀ ó ti gbóhùn ọ̀pẹ̀ lónìí ni kò ní dọ̀la ọmọ pé màálù nìkan lẹ́ra kó ti máa sunbí bọ́tọ̀ àbọ̀ gbádùn mi ìwọ àtẹ̀bọ̀rọ̀ alẹ́jọ́ ń jẹun lásìkò yìí ó ti kú òlé èèyàn ó ti dàrú jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ

ìwọ ò mọ̀ wípé ẹni tó bá jù ni lọ ó lè jù ni nù. ọwọ́ bá wèrè tó bá tún ayé ẹ̀ wá ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Yeah. Ah, darling, mo rò pé sọ pé o fẹ́ sun ọ̀sán tẹ́lẹ̀ ni. Tó bá dẹ̀ jí wa dẹ̀ dáná fún mi. Ọ̀sán ah, tó change mind mi. Ó kí n kọ́kọ́ jíṣẹ́ tó kọ̀ láṣẹ náà. Ó yẹ kí n tètè kó má jẹ́ kó darling, o ṣe. I appreciate it. Thank you very much. Mm -hmm. ọmọọtí rẹ wo bí wọ́n ń pa láṣẹ fún ọ ní fún ọ̀dà alábàá látòní lọ òkété ti dèwọ̀ rẹ ọ gbọ́dọ̀ fẹnu kẹrun òkété mọ́ kódà ọ gbọ́dọ̀ gbábi tí wọ́n ti ń ta òkété kọjá dégbò pọ́sọ̀pọ̀ fẹ́ rà káàtì ẹ̀ tó wá sọ pé wọ́n pàtó jẹ ó ní sì jẹ ó sì ní sì mu o ní búrìbúrì kọ́ bá wọn dójú ẹ̀sìn kórógódó ayé ò ní lù fún ọjọ́ fásinà fásinà ọyá ti dé ìdè ìdè. Ah, akíní akíní lágbára díẹ̀ òkè òkè òkè ẹ̀bẹ̀ mi mo bí ọlọ́mọ àtúndé náà fi. tẹ́lí sílẹ̀. rúbọ ló sọ fún mi. ọmọ going out yesterday ni mo rí ẹran tí mo rà. irú ẹ̀rọ rẹ ni. òkété ni. òkété mo jẹ́wọ́ mo jẹ́wọ́ ìwọ lóbìnrin ó ṣe ọbẹ̀ òkété fún mi ó jẹ́ kí n mọ̀. Ah! <laughs> àṣé ò tiẹ̀ ni àṣé wípé o ò jù báyìí lọ ah! àṣé pásítà tí ò ní kan ni ẹ jẹ́jẹ́ ìjẹ̀jẹ́ làwọn ọmọ mi lọ tó fà wọ́n lé agbófinró lọ́wọ́ hmm. ṣé o wá rántí wípé bíi ti gbanigbani wà ibẹ̀ náà ni múnimúni wà ẹni múnimúni mo ti dé yìí o ìwọ ọ̀làdìmẹ́jì ọmọ àjàlè ọmọ bíbí inú àbẹ̀bí ò ń ṣe kándákándá níwájú èmi onílé fídà ò ń gbéraga ṣé ìwọ ọmọ yìí pé ibi tí dẹnidẹni wà ibẹ̀ ni paríparí wà èmi oníṣẹ́ ẹkú ni mo wá jẹ́ fún ẹ lẹ́nu ó ti di dandan kó o dún àwọn àrèmábọ̀ ìwọ ìwọ ah yeah ah.

blessing odugbemi wendy yewande and cynthia sunday. Uh, the accused in court. yes lord. please call them blessing odugbemi. wàá gba ìdáyọ̀ mọ̀ sí i. wendy yewande. ọ̀pẹ̀rẹ̀ kì í gbòòrò. cynthia sunday. akọ̀mọ̀wá gbọ́n. the council to the government, please introduce yourself. Olúwa mi, orúkọ mi ni agbẹjọ́rò Jídé Adébánjọ, agbẹjọ́rò fúnjọba. Thank you. Um, the council to the accused. Olúwa mi, orúkọ mi ni Olúwakẹ́mi Alade. agbẹjọ́rò fún àwọn ọ̀daràn. Uh, thank you. Agbẹjọ́rò fúnjọba, please state your case my lord <clears throat> gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òdúrà àwọn ọ̀bàyéjẹ́ wọ̀nyí ò ṣe àjèjì fún olóko wa kò ṣe ẹ̀kọ́kọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì tí ọwọ́ ṣe kún àwọn ọlọ́pàá máa tẹ̀wọ̀n olúwa mi tábáníkà fojú sùnù kù wó ọ̀pọ̀lọpọ̀ ilé aláyọ̀ ni wọ́n ti sọ ilé ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò náà ti kó sínú yíyà yìí lọ látàrí ìwà àjàdùkú tó ń wù bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sọmọ rí ní wọ́n lè sọ di aláìláṣọ lára olúwa mi kì bá wù mí kí ẹ bá ń dájọ́ aláìláàánú fún wọn nítorí pé irú wọn nínú àwùjọ èèyàn ó léwu púpọ̀ olúwa mi mo rọ̀ yín kí ẹ bá ń dá ìdájọ́ tí ó tọ́ àtẹlé ètò yẹ fún ọ láì ní àánú ọ̀rọ̀ méjì báyìí lọ́lọ́wà Counsel to the accused, what do you have to say? Olúwa mi, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ pàtàkì àwọn obìnrin ní àwùjọ, kò lè dédé wọn àwọn ọ̀daràn yìí láti máa hùwà tí wọ́n ń hù. Ìtó máa jẹ́ ìyàwó léwà nù ní tó ti bímọ wà nù wọn wàhálà àti rògbòdìyàn ìlú yìí àìríjẹ àìríná ó lè fa ìrònú kíyàn ṣìwàwò kò lè wọn wọn náà kó máa ṣe báyìí láàrin àwùjọ olúwa mi mo bẹ̀ yín mo rọ̀ yín kí ẹ bá mi fi ojú àánú wò wọ́n nítorí àwọn ọmọ tó bá ní lọ́wọ́ fún ọjọ́ ọ̀la wọn kán lè ní parental care ẹ jọ̀ọ́ ẹ temper justice for mercy my lord thank you sir. ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ǹjẹ́ ní nǹkan kan tàbí méjì tí ẹni sọ láti lè fi gba ní sílẹ̀. ooo béèrè agọwọ lẹ béèrè lọ́wọ́ wa náà ẹ bíbá ẹ dá ẹjọ́ tẹfẹ dá nítorí báwo ò ní time àná kòkó láti spend bíbá yìí àánú pẹ́ máa lọ lord fún ogun àwọn ọmọ aláìgbọràn ọ̀gá dé wá ń bí òkò wojú ṣọtí mi kò kí ṣàgbára lásán lóbi. shut up ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ṣe ń sọ lọ kò ń ṣe agbára gbégbá òdúró síbi báyìí o ṣorí lọ́ọ̀bù títí wa ọ̀gá wa yeye agbára gbogbo wa dúró síbi ṣorí tó bá dé tán agbádùn ẹ̀ nígboro. ẹ tiẹ̀ fi wọ́n lẹ̀ ẹ máa tó rí fíìmù ó sìn ṣe rí gbogbo panláwe tẹ kó sọ́wọ́ tó ń jọ yín lójú yẹn á jẹ́ kẹ́ mọ̀ pé igi lásán ló jẹ́ lọ́dọ̀ tiwa. mo rò ó pé ẹ máa ní nǹkan àbí mímọ̀ sọ ká má fi dá ilé ẹjọ́ burúkú àmọ́ fún eléyìí tí ẹ ṣe yìí máa fi hàn wípé inú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta máa fi dán. Oh! ikú ọjà abojú kọkọkọ àbíkú àgbà abojú lókèlókè yẹyẹ fún gbogbo àwọn ọmọ aláìgbọràn àbọ̀pá lọ́wọ́ bíi dẹ bí kú yẹyẹ bá sọ̀rọ̀ àrùn kárùn kan ò gbọdọ̀ gbin yéèyé ọmọ o wọ́n ká ọmọ ìrìn àjò ibi ti sún wa. ẹ pẹ̀lẹ́ ẹ má bínú kó pẹ́ mi díẹ̀ mo rò wípé àwọn akíndani dání òpó ní ìní ẹjọ́ tí wọ́n fẹ́ bá yín dání àṣé wọn ti ẹ lé. officer. yes sir. who is this woman. olórí tá láwọn ń dúró dè kẹ́ tó dájú àwọn ó nìyẹn. ìwọ wá dúró ní òwú. get her arrested. yes sir. àwọn ọmọ mi lẹ́nu láti dá ìwọ tó rí gíẹ̀gíẹ̀ bíi pẹ́pẹ́yẹ eléyìí ọlọ́run àbá wa bùyà pé burúkú tó wà lójú wọn ọlọ́run àbá wa bù dànù lágbára lọ́wọ́ nídìílé yìí àárín ẹ̀rí kọ́ ọmọ àti àwàtàwà yìí náà fámìlì wa àárín ẹ̀rí kọ́ ọwọ́ lágbára lọ́wọ́ ọmọ tó gbọ́dọ̀ àwọn ọmọ yìí sí lágbára lọ́wọ́ ẹ wù mà ẹ fọkàn yìí balẹ̀ ọlọ́run wa kò sẹ́ni tó máa sọ pé kò sọ ọlọ́run láyé ọlọ́run ló fún yín ọlọ́run ló gbà ọlọ́run sọ pé bó ṣe máa rí nìyẹn àmọ́ owó tẹ máa fi tó àwọn yìí ọlọ́run ò ní fi wọ́n yín ọlọ́run agbálànú dìde èèyàn gidi lọ́kọ yín ah, ah. èèyàn gidi lọ́kọ yín èèyàn pàtàkì ni tí ò bá ń ṣe ọkọ yín ni tó ń ṣèrànlọ́wọ́ fún wa ni hmm. àwọn olórí burúkú tó ń dààmú ìlú yìí tó ń dààmú ìjọba wàhálà àwọn ìbá pọ̀ jù báyìí lọ hmm. ah àmọ́ ó mà ṣe o hmm. tó bá yẹ pé ọkọ yín ṣì wà láyé ni nǹkan á dájú báyìí lọ àbí mo parọ́ ni. Ah, kẹ̀dẹ̀ máa wò ó ìjọba ti fẹ́ compensate ọkọ yìí tí ó bá ṣe ohun tó ṣẹlẹ̀ yìí ṣe rí ohun tó wá ṣẹlẹ̀ báyìí nìsín ẹ̀yin lè máa wà in position yẹ láti gba gbogbo ìlérí àti májẹ̀mú tí ìjọba ṣe fún ọkọ yìí láti wá gbà bẹ́ẹ̀ ni. mo ti ṣe bí wọ́n ti mú àwọn ará bí mi. Hmm according to nǹkan tí mò ń gbọ́ ni pé ọkọ mi ti ṣiṣẹ́ yẹn má ṣe sílẹ̀ hmm. tẹ́lẹ̀ kó tó di pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni lóòótọ́ àwọn ló mú àwọn pípé fún wa ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé nígbà tá a máa dé court bí ìtọ́jú olórí wọn hmm. tó ṣe sọ adájọ́ di pẹ́pẹ́yẹ ni hmm. ó lè kọ́ àwọn pípé yìí lọ èyí ló fà á tó gbé wa débi kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ yín ó ṣẹlẹ̀ sí wọn ó dùn àwa náà gan-an ó ti kọ́. níbo làwọn pípé tí wàá kàn fún agbára burúkú tó ń lọ yìí. Ah. <laughs> Hmm, ṣé wàá rí ọkọ̀ yìí ṣiṣẹ́ gan-an ó ṣiṣẹ́ gan-an kódà gan ní agbára ó tún ràn wá lọ́wọ́ ṣe bí ìdí tá fi wá wá ni wípé láti bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí bóyá ẹ ní agbára tó lò yẹ àbí tẹ ní ohun tẹ́ lè fi ràn án lọ́wọ́ nípa ọ̀rọ̀ àbí ìgbésẹ̀ àbí ohun tá a lè ṣe láti fi mú àwọn pípò yìí ìdí tá a fi wá bá yín náà nìyẹn. oníṣọ́ọ̀tì lèmi tóòtọ́ alágbára èèyàn lọ́kọ mi jẹ́ látìgbà tó dẹ̀ ti fẹ́ mi kò fi dé agbára yìí hàn mí kò sí ẹnikẹ́ni tó mọ àlùdí àpàdé bó ṣe ń lo agbára. ẹ wo mọ mi Ọlọ́run á wà pẹ̀lú yín lágbára lọ́hùn

ẹ wò máa gbogbo agbára tẹ bá mọ ẹ lò fún wa èmi mọ̀ pé obìnrin máa ń lágbára jọ ọkùnrin àbí ṣe mo pa wà kò sí rán bẹ́ẹ̀ ẹ̀yin ni yá wà náà. èmi ò ní ánsà tí mo fẹ́ dáhùn sí gbogbo question tẹ̀ mí yẹn ọkọ mi tó mọ̀ ń pẹ̀ náà ló ti pa àbùdá yẹn mi ò mú ọkọ ń pẹ̀ bí mo ṣe sọ fún yín lálàkọ́kọ́ pé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lèmi mi ò nágbẹ́kẹ̀lé mi lẹ́yìn ọlọ́run sórí mú kọ́kọ́ ń pẹ̀. ẹ̀yin èèyàn mi mo rí pé ó ti ń tó àsìkò láti padà síbi tá a ti wá nítorí wọ́n ti ń fojú sí wa lára àbí ta ni ò tí ì tẹ́ra ẹ̀ lọ́rùn. yẹ̀yẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ bá ló ti yá ó ti yá mi kò sí nǹkan tí wọ́n dúró mọ́ i go to go. yèyé èmi náà tẹ́lẹ̀ nǹkan tí tinú sọ. tó bá ti yé egun ó ti yọ̀rẹ̀ tèmi náà. ìwọ ń kọ́. yèyé wọ́n ní tágbára bá ṣàn tòun ti ràwé ó máa lọ tó bá ti yá yín ó ti yé mi náà. tó bá wá rí bẹ́ẹ̀ gbà ẹ́ ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́ ká lè mọ̀gbà tá a máa múfù. Ah, Alamu. Yes, ma. Èmi àti àwọn èèyàn mi á fẹ́ rin ìrìn àjò. Oh, ọ̀dà. Mo dẹ̀ fẹ́ kí wọn náà lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀ fún ìgbà díẹ̀ títí tá máa fi dé. Ah, èmi. Bẹ́ẹ̀ni. Ah, ọ̀gá ẹ mọ̀ sí báyìí. Iye ẹ mọ̀ sí tó tó báyìí fún mi. Ẹ má jẹ́ kémi ò lọ ibì kankan. Èmi ò sọ fún mi pé mi fẹ́ lọ ibì kankan tẹ́lẹ̀. Àbí bóyá ká sọ pé mo ti sẹ̀yìn. Ẹ wò tó bá jẹ́ pé mo sẹ̀yìn ni mo fọlọ́hùn bẹ̀yìn ẹ wò ìdọ̀bálẹ̀ mi ẹ ní sórí burúkú kò síbi tí mi lè lọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ wò tí má sẹ́yìn ẹ fi mí yá mọ̀mọ́ ẹ jọ. Alamu ò ṣẹ̀mí o ò ṣẹ̀mí rárá ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀rọ̀ owó ni èmi náà ti ṣètò owó tó máa tó ẹ náà títí tá a máa fi dé. ọ̀rọ̀ owó tí ẹ̀kọ́ lè tí mo sọ yìí ẹ mọ̀ kó fún ni ò tó yàn ó fún ni ò tó yàn. Alamu mo ti ṣètò one million naira sílẹ̀ fún ẹ. má one million naira mo dẹ̀ mọ̀ pé tí wọn náà bá wo one million naira nínú sálárì ẹ̀ wàá eh. rí i pé owó tó yìí lè tó ẹnu tá a máa fi dé ẹ̀. ẹ ẹ ẹ ẹ dunu one million naira ẹ fẹ́ yá mi àbí ibo kò ní ìyàwó. àlámú mo fẹ́ fún ẹ. ẹ eh? ẹ fẹ́ fún mi one million naira ah. Eh, ẹ ẹ ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun ẹ ṣeun tá a bá ti dé màá ránṣẹ́ pé ẹ̀. ọ̀dà láyọ̀lẹ́ lọ láyọ̀lẹ́ dé pẹ̀lú ògo ọlọ́run nínú ọmọ lọ palẹ̀ àwọn ẹrù mi mọ́ ṣó ti yé yín ẹ sáàsì ni pé kò ṣe pé à kò ṣe ewu rárá àjà ẹ sì yá mi wá mi lòdì bẹ́ẹ̀ lọ́wọ́ mi fún ẹ báǹkì wo ni kì í lọ gbà. Skybank. Alamu! Alamu! Yes, ma ayẹyẹ ẹ pẹ̀lẹ́ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti bá ẹsẹ̀ tẹ́lẹ̀ pé a fẹ́ travel a fẹ́ jáde lọ báyìí a fẹ́ lọ get àwọn nǹkan tí a ti get tí a fẹ́ kó dání lọ sí ìrìn àjò. sí wàhálà. báwa náà ṣe wá ń jáde lọ báyìí mo fẹ́ kó wọlé kó lọ káàkiri kí wọn náà máa lọ èmi èmi ti di gbogbo àwọn ẹrù mi nígbà tẹ́ ti ní pé kí n dì gbogbo ẹ̀ ni mo ti dì í síbẹ̀ kẹ́ bá ti lọ tán nísìnyí kémi kàn gbẹ́rù tèmi náà kémi náà mo bá tèmi lọ ni. so kó páàkì ẹ̀rọ kò máa lọ. ẹ ẹ mọ bínú èmi ń wo pé nígbà tẹ́yìn bá lọ tẹ́mi ò ṣe ló bí ijọ́ méjì mẹ́ta kan kémi ò tó máa lọ nítorí ẹ mọ̀ pé kò ní séèyàn kankan nù lé mọ́. rárá o kò sí àǹfààní fún ẹ o páàkì kò máa lọ kò fi gé nígbà tẹ́yìn ò bá ti sí ilé tẹ́mi tí mo jẹ́ gẹ̀tì mọ́ náà tí ì sí ilé kò sí security kankan nínú ilé o lè wọlé o lè kẹrù ọlọ́mọṣẹ́rù alẹ́ rú alamu yes ma. Paaki ewe ẹ kò máa lọ. ọ̀dà ọkọ̀ orí ìfò ẹ mọ̀ ẹ ní rogun plane crash ọlọ́run ní jẹ́ kẹ́ Eh, eh, yeye ẹ má bínú ah, eh, mo rí pé ẹ̀yin márùn lẹ́yìn jáde mọ́tò márùn ọ̀lẹ̀ fẹ́ kó bọ́ta èmi rò pé ọkàn ni pé àwọn yòókù náà ti jókòó síbi ni mo rò pé ẹjọ́ gbọ kọ̀ọ̀kan Alamu nínú gbogbo mọ́tò yìí èwo ló bá wa rà ń bẹ̀. ẹ mi ò ń bá yín ra ọ èmi kan yes ma ọlọ́run sọ yín dé láyé àtàlàfíà láyọ̀ lẹ́dọ̀ láyọ̀ lẹ́dì. onílé fúnjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù ọ̀bọ níjà kì í gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà. àṣegbé ò o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ságbéjẹ́ mọ́wọ́ bálọ bálọ àbọ̀ ń bọ̀ wá dandan o bábọ̀ bá wà dé o alágbọ̀nràn àmàṣà ni onílé fúnjà ìwọ mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́ bá mi gbọ̀n yanu. onílé fúnjà lọ́ba mi Èdùmàrè àgbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fàlàrè bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù ọbọ níjà kí n gbẹ̀bí fàlàrè bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí. ìyá kúbi tó gbà léyìí ó rojú o àwo léyìí ó ráyè ìbànújẹ́ ò ní kàn wá lù yìí o <clears throat> aboyún lé òbí wẹ́rẹ́ àgàn lé ó tọ̀wọ́ àlàbò sùn a ò mà ní bá wọn rí kú kéwèkéwè ikú ọ̀dọ́ ò ní jẹ́ ti gbogbo ìlú yìí o ọ̀rọ̀ gbogbo yín ò dàrú o gbogbo yín lẹ́ ò rí bá ti ṣe o gbogbo yín lẹ́ ò rọ̀ náà gbé gbà ìlú ìhòòrò dúró ìhòòrà yé <clears throat> ire gbogbo máa jẹ́ ti gbogbo wa nílùú yìí o akadé wọlé orúkọ tá a pè fá ajé ó wọlé gbogbo wa o aṣọ ènìyàn bí ọlọ́rọ̀ orúkọ tá a pè sọ̀dàrà <clears throat> ire gbogbo máa jẹ́ tiwa o ògbó àtọ́ ògbó àtọ́ ògbó àtọ́ ògbó àtọ́ ìgbà tán irú èèyàn wo ní àdúgbò jábírà ní ẹ wo èrò wo èrò balógun ah. ah. ṣé bí kábíyèsí bá ń lọ wọ́n lè pé àwọn rí kábíyèsí ó sọ náà mo lónìí wọn máa hótẹ́ẹ̀lì báyìí òun náà ni wọn máa hótẹ́ẹ̀lì. débi tí wọn tẹ̀ láwa òjòyè. ilé ìdífẹ́ gbàjọba máa lọ o. ó ti gbà á nì. ó ti gbà. ó ti gbà á nì. ẹ̀yin sáà wàá yájú lẹ̀ kí tálùbọ̀ kó wà ní. ọlọ́run ò ní jẹ́ láàmú àsìkọ́nù gbọ́dé òṣà lásìkọ́nù lójoojúmọ́ òṣà lásìkọ́nù lójoojúmọ́ láàmú àsìkọ́nù ọ̀rọ̀ yìí ṣé bí kábíyèsí bá ń lọ wáyé gan sí àrípalẹ̀ tó wáyé kò sóńtàn ṣé wọ́n ti ẹ̀rí kábíyèsí bí bá ń kọjá èyí yanilẹ́nu o. a gbọ́dọ̀ dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wa. olóyè adìẹ òpìpìrè bóyá yé mọ níwọ̀n ni kò yé mọ ah! ah! níwọ̀n torí kò ní rápá fi bọ̀. òbí ilé ẹ̀jẹ̀ àjọ máa wò ná. a fa nǹkan lẹ. yẹyẹ yẹyẹ ẹ ah! tààjọ tààjọ wà tààjọ wà lẹ́nu ẹ yìí àjọ mú nǹkan lẹ. àbí ń yá ni. àwọn ẹ̀rọ òòrùn àti ẹ̀tẹ̀lẹ̀ ni àwọn eléyìí lè kú nítorí ẹ̀ sálámà sí lójoojúmọ́dé. Òṣàlá sí lójoojúmọ́dé. Sálámà sí lójoojúmọ́. Òṣàlá sí lójoojúmọ́. Sálámà sí lójoojúmọ́. Òṣàlá sí lójoojúmọ́. Ayébúyẹ́rú fi jò. Òrìṣà gbòdògbòdè. Olúfòrò olúfijò. Òrìṣà gbòdògbòdè. Ayébúyẹ́rú fi jò. ṣé ò kò sí kò sí mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ẹ mọ̀ wò ó wò yí pé a pè yín ní pé ìjayà ṣe rí igbó tó bá tó gbó náà ti rí yẹ kírè ẹ dákun torí ọlọ́run ń tẹ́ ọ̀fẹ́ gbọ́ kó bàjẹ́ oníbà ṣe é ṣe ìdí tá fi pè é ìyá wa nǹkan ò ní ṣe yín ẹ̀mí ní ogun ẹ̀ sì pẹ́ láàfin àṣẹ àṣẹ pẹ́ láàfin àwọn náà pẹ́ lórí oyè ṣe é rí wọn ní kòsòrò kòsòrò kìíní ọ̀hún tó yìí kan ẹ gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dákun wọ́n ti fẹ́ máa yẹpẹrẹ ìlú mọ́ba lára àtàwọn àjòyè àwa sì lè rí ajúlẹ̀ kí tálùbọ̀ wọ ojú wa. àbí. ọ̀rọ̀ nípa bàbá òrìṣà àgbòójì látòrí ẹ̀ wá ẹ ẹ gbọ́dọ̀ wá nǹkan sí sọ̀rọ̀ rẹ̀. kí ló ṣe wọ́n sà. kò sí nǹkan tó ṣe but ó ń dí àwa olóyè àti kábíyèsí ó ń dì wá lọ́wọ́ ṣó gbọ́ ṣe rí gbogbo mùdùmùdù àti ìṣàkọlẹ̀ táwọn olóyè àti kábíyèsí yẹn rí ẹ ń ṣe ló gbé gidi hmm. ẹ wo àwọn aráàlú gan nǹkan tó bá ti sọ òun ni wọ́n ń tẹ̀lé wọ́n lè máa pè lọ́ba. sí àṣọ òótọ́ ọ̀rọ̀ fún yín wọ́n ti ń yẹpẹrẹ ọlámọ kábíyèsí lára sẹ́gbẹ̀ẹ́ bá wà ń yẹpẹrẹ ọlámọ kábíyèsí lára tá a la wá jò yìí tá a lẹ́yìn olórí àti hmm. gbọ́dọ̀ yájú lẹ̀ kí tálùbọ̀ ó wọ̀ tá a torí ẹ̀ wá nù. ọ̀rọ̀ yín yé wa ó yé wa yékéyéké ẹ ṣùgbọ́n bàbá obìnrin là wà ẹ kí làwọn afẹ́ ṣe sí èmi ò rí nǹkan táwa lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ọkàn yìí ọkàn yìí ṣé orí tó bá ń dùn fún wa ó ń dùn fẹ́yìn náà ni ẹ rí kí èèyàn mọ̀ fi àkàmù kọ kò pé kéèyàn ó lówó lọ́wọ́ ọlọ́run ní ńlá ni àwa náà sì gbọ́dọ̀ tẹsẹ̀ wá bọ̀ ọ́. àti pé kábíyèsí wa ẹ̀jẹ̀ ọmọdé ń gbé nú hmm. gbogbo ọ̀rọ̀ tá à ń bá sọ ẹ̀yin tí ẹ̀dín bọ́ sí pàṣẹ ń yí wa poro hmm. ẹ̀yin tẹ́ ẹ olórí ẹ̀yin máa ń mọ ọ ẹ máa ń kọ́rọ̀ dùn yẹpẹrẹ ọmọ ọlámọ kábíyèsí la kò burú kò kò bójú mu kò bójú mu. burúkú ẹ̀yin olóye ṣé rí gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí èmi ṣe o èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ti ṣe tán láti ṣe gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí n ṣe sọ̀rọ̀ yìí olórí ìwọ ńkọ́ mo ti ṣe tán àwọn méjì ti ṣe tán gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ká ṣe pátá làwọn ṣe o gbọ́dọ̀ dópin. ẹ̀yin n tá bá wá fẹ́ ó bàjẹ́ ó ní bá a ti ṣe é. àpọ̀ wòmí ẹ má ṣojo bí ìran ti ju ìran lọ ètè báyìí eléyàn fi wò. gbogbo ẹgbẹ́kẹgbẹ́ ni gbogbo ẹ̀mí èmèrè gbogbo pàdé ojú omi àti pàdé inú bí àti tìbí ọ̀gẹ̀dẹ̀ kó mọ jáde kúrò lára yín ẹ gbúdọ̀ rí wọn mọ́ o ẹ gbúdọ̀ bá wọn ṣe mọ́ o gbogbo ẹgbẹ́ ìgbé ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹgbẹ́ omi gbogbo ẹgbẹ́ kẹ́kẹ́. kí ẹ. Chelsea ti sign Jakisa. <laughs> How are you? Ah, àjẹwà tó ní ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Mọ́mí, mọ́mí, mọ́mí ti láìjà gún ti yín. ẹ wo ẹsìn aníkíní tó lé dùn àyè tí ìsìnkú kó sà ti wálẹ̀ láyọ̀ àṣẹ àṣẹ ká ti gbóhùn ìyá ká ti gbóhùn ọmọ ẹsẹ ẹsẹ òun. ẹ̀rọ díẹ̀ ní kẹ́ ẹ̀ bù sí. díẹ̀ ní kí ni kí ló tiẹ̀ máa ń ṣe yín gan-an náà. Ah, ó ti tó. Ah, ah. ẹ̀yin fẹ́ mú àgbo ṣẹ́rẹ́ yìí ti yín mo fẹ́ fi ẹjọ́ yín sùn ó ti di ẹ̀ẹ̀mejì báyìí fún mi rí láàrin àwọn aláboyún ní ìsìnkú ẹjọ́ yín sùn. ẹ lọ́wọ́ mi ó jẹ agbó ìkorò pọ̀ o. ẹ bá ti wá èyí mà ìdí náà ti fi ilẹ̀ nígbó yẹ̀gbà. Buhari Buhari. afẹ́lẹ́lẹ́ lè ṣe tí fíafíà. alo alo. ẹ fùfù lẹ̀lẹ̀ lè ṣe fíafíà bàbá gíga ẹ wá ẹ wá. abẹ́lẹ́lẹ́ rèé ṣe tó tó fíáfíá. Orísun Bọ́lá Orísun Bọ́lá òkú màjàmàjà nílé onísàbẹ̀ ọ̀pára Orísun Bọ́lá Orísun Bọ́lá òkú mọ̀rọ̀mọ̀rọ̀ lẹ́kìtì Ifẹ̀ àdúrà yín ó gbà ọ̀rọ̀ yín ó ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ ò ní bóyún kú ẹ ò ní bóyún kú o ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ mú yẹ̀ǹdé lẹ̀ àti olórúkọ ẹjọ́ ẹ kàwé. ẹ ǹlẹ́ o ẹ̀yin ẹgbẹ́ eléré ẹ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ dàgbà ẹ dògbó ikú kéwékéwé ò ní kó yín ìyá yín ó jèrè yín o bàbá yín ó gbádùn yín ẹ káre wọ́n ràn wọ́n rárẹ̀ kò kú o dédé ọbẹ̀ ya pé fún gbàgbé fún wọn láàárọ̀ ẹ sàrò fi gbàdánù. àṣàṣínù ẹ ọjọ́ tí ó gbéyàwó wọlé ni ẹ ṣàṣì ẹ ti ẹnu ẹ kárí ẹ̀yin ọmọ mi ẹ kárí o ẹ káre o yóò sàn lára yín yóò sàn lára yín ẹ̀yin náà ó padà jéèyàn ẹ jéèyàn ìtakété nílé ògún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ibẹ̀ ní tí ọba àwọn ẹni ẹ jéèyàn yóò sàn kúrò lára yín. kábíyèsí tẹ́ ẹ bá rí nǹkan tí ojú wa rí lánàá nígbà tá a jáde èyí gangan fúnra yín ẹ̀ ní bílíìfẹ̀. nígbà tá a dé gbòòrò labasa ara àwọn èrò ni wọ́n ń gbáyùn ni wọ́n ń yí lọ báyìí lọ́n ṣàn yí lọ báyìí lọ́n ṣàn rábàbà fún èèyàn kan ṣoṣo kí ló wà lẹ́tọ̀ yìí bí wọ́n ṣe ń kuru lọ́n ṣe ń ga wọ́n ṣe ń fọwọ́ pa lẹ́sẹ̀ ni wọ́n ṣe ń dọ̀bálẹ̀ ni wọ́n ń forí kanlẹ̀ àti ló lè tó yìí láì ṣe kábíyèsí inú ìlú yìí ẹ̀ta ló tún wá fẹ́ ní àpọ́nlé tó tó báyìí lára a bá ní abọ́lẹ̀ o ká tiẹ̀ wo kí ló ń ṣẹlẹ̀ ń bẹ́ o ẹgẹ́ ṣẹ̀ńtà rẹ̀ ló bá di bàbá bàbá olóòṣà mo ní ẹ́ irú pálapàla wo leléyìí láì kìí ṣe kábíyèsí lẹ́wọ́ sọ ọ́ di aláṣẹ ìkejì òrìṣà lẹ́bẹ̀rẹ̀ sí ní bọ́ ẹ wò ojú tí wàá kúrò ń bẹ̀ ni torí gbogbo àwọn èèyàn tá à ń sọ yìí wọ́n ti ẹ̀rí tiwa rò ṣé wọ́n ti ẹ̀rí wa ni débi kọ́ fẹ́ rí tiwa rò aka guọ́ guọ́ guọ́ báyìí ni tá a fi dénú mọ́tò mo wá ń wò ó pé ah, ah, ẹ̀gbin àwọn ènìyàn yóò kàn tiẹ̀ pọ́n wá lé wọn ò tiẹ̀ rọ́ láyé mọ́ wa lára wọn ah, ní nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí yẹn mo ní fi tó létí o kábíyèsí ẹ wá sí o ẹ wá nǹkan ṣe sí o. olórí àṣàbí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò wọ̀bẹ̀ ṣe rí bàbá òrìṣà àgbò yìí ẹ̀ ń sọ yìí iṣẹ́ ìṣe nìtọ́jú lọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni owó ìṣe nìbéèrè béèyàn bá gbọ́ndọ̀ lọ́jọ́ omi àtàsíni lójú àtàsíni lẹ́nu iṣẹ́ tí bàbá rẹ̀ fi sílẹ̀ ló ń jẹ ẹ̀ ọ̀nà tí bàbá rẹ̀ fi sílẹ̀ ọ̀nà náà ló ń tọ̀ ọ́ tá a bá tẹ̀ wá gbọ́njú mọ́ bàbá rẹ̀ a bá nínú ìwé ìtàn wọ́n sì ní tọmọdé ò bá bọ́ tán dandan ni kó bá rọ̀ bá àrọ́bá táwọn wí òun bàbá àtọ̀ a gbọ́ pé bàbá rẹ̀ iṣẹ́ rẹ̀ biribi ló ṣe fún lóyìí ìyún nígbà tó filẹ̀ ṣàṣọ̀bùra iṣẹ́ yìí náà lọ́mọ ẹ̀ náà tó tẹ́wọ́ gbà iṣẹ́ gidi ní í ṣe fún lù ǹjẹ́ mọ̀ pé a ní hospitals rẹpẹtẹ nílùú yìí àmọ́ bàbá yìí itú tó ń pa kì í ṣe tú kékeré àánú ìlú sì ń ṣe tẹ̀ bá rí borí bá fẹ́ nìkan péré ọ̀dọ̀ bàbá yìí náà ń gbé lọ bí inú bá ń dun ẹnìkan pẹ́rẹ́ ọ̀dọ̀ bàbá yìí ń gbé lọ tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ aláboyún nínú ìlú ètò bá lóyún sínú bàbá yìí náà ló ń ṣètọ́jú wọn ó wá di pé gbogbo wèrè tá a ní pátápátá nínú ìlú yìí ǹjẹ́ rí kan kó rìn títí mọ́ bàbá yìí ló dé wọn mọ́lẹ̀ ló ń tọ́jú wọn èyí ló ṣokùnfà gbogbo ìjíyìn tí gbogbo ìlú yìí fi ń jíyìn fún bàbá yìí kì í ṣe pé bóyá àbí wọ́n rí bí ọba wọn sì rí bí ìjòyè ẹ wo ẹ fi bàbá olórìṣà sílẹ̀ iṣẹ́ tó ń ṣe tó ń tẹ̀lé lọ́rùn òun ni wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Hmm, kábíyèsí ní kí ẹ máa sọ nìyẹn. but kábíyèsí. olórí mo rẹ ní kejì. ṣé yẹn ló wá ní pé kí àwọn aráàlú kán rí àwa olórí kí wọ́n má ṣe àpọ́nlé dáadáa fún wa tó bá jẹ́ wípé ẹ̀yin náà wà níbẹ̀ lánàá ó dá mi lójú wípé nǹkan tó ń ṣe fún wa wọ́n máa ṣe fún ẹ̀yìn náà. <laughs> àwọn òjẹ̀ dán rú ẹ̀ wò ọba ló ba lórí gbogbo ọba lọkọ sóòun lọkọ àjẹ́ òun lọkọ gbogbo àwọn aráàlú tẹ̀ ń sọ̀rọ̀ ń báyìí. Ah, ẹ gbórin tí wọ́n máa ń kọ ni wọ́n á ní ẹnikẹ́ni tó bá fojú dọba àwògbó àwò mo jẹ́rìí mi fín bẹ́ẹ̀ sì ni ẹ̀yin gangan tẹ́ ẹ jó lórí mi ìlú ò jẹ́rìí yín fín torí ibikíbi tẹ́ ẹ bá dúró sí tèmi ò bá sí ń bẹ́ẹ̀ dájúdájú èmi ọba ló wà bẹ́ẹ̀. ẹ wo ẹ jẹ́ kí bàbá yìí máa jayé ẹ lọ ẹ wo èmi ò ní pẹ́ sùn lálẹ́ yìí ẹ bá a ṣètò oúnjẹ tí mo fẹ́ jẹ ṣe gbọ́. ó dá kábíyèsí. ó dá. olórí àbọ̀ yìí wípé kábíyèsí ò rí nǹkan kan tí ò dáná ọ̀rọ̀ tá a sọ kalẹ̀. pàápàá. ó ga gan-an wo jàrọ̀ dáná. ẹjọ́ ẹ ṣàánú mi ikú pé ọkọ mi sì dé rírí ẹ ṣàánú mi ẹ bá wọ ọmọ mi ẹjọ́. ẹ fọkàn yín balẹ̀ níwọ̀n bàbá tẹ ti gbé lọ́dọ̀ bàbá òrìṣà ara ẹ máa yá kò ní sí nǹkan tó máa ṣe lágbára Ọlọ́run ẹ jẹ́ ìbá yín kàn wọ́n lójú. ẹjọ́ ẹ ṣàánú mi o ọkọ mi ọkọ mi lọ́wọ́ jẹ̀jẹ̀ bí èèyàn kan ṣoṣo tí mo ní ṣàánú mi ọkọ mi ó ní ṣoṣo sí ọ. Ah, ẹ̀lẹ́ o ṣàlàfíà ni ẹ káre o. bàbá kì í ṣàlàfíà. Eh, eh, èyí rí. bàbá ọmọ mi lè yí òkú mọ́ ni lónìí ilé ìjìnlẹ̀ tí mo yóò ti dákú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni. Ah, nǹkan ò sì ní ṣe mo ti máa ti ń dára ẹ gbọ́. yàndílẹ̀. ìyókù wọn ṣàánú mi ṣàánú mi lé ìyókù wọn wọ́n sì máa fún mi. bàbá ti lè fún wa lágbára rẹ̀ ó yà ẹ̀lẹ́. ọ̀kàrí ọ̀kàrí ọmọ òòsà arábìnrin mo ṣèlérí fún ọ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ rẹ yóò di àfisẹ́yìn àṣẹ ìgbọ̀n fi sọ àṣẹ ẹ mélòó mélòó rú eléyìí àti pa àtẹkùn àtẹntóṣùpá ètẹsìn gbé sáré òmẹ. <laughs> ọ̀rẹ́ àgbo ti ń bẹ lọ́wọ́ mi yìí ọba ti délé ó tó rí pé yóò jẹun ọba ń fún un bẹ́ẹ̀ ẹ̀ka péré náà ni o ọba ti fún un gbogbo ti ń ṣe pátá a ò gbọdọ̀ kúrò rẹ̀ mọ́ ọmọ ọwọ́ kan kì í kú lójú ọwọ́ ọ̀rẹ́ kú ọmọ ẹsẹ̀ kan ìbí lójú ẹsẹ̀ ọ̀nà ìbọn púpọ̀ wọ̀wọ̀ wòmíwò àwọ̀ títò bá ń wáyé iná ní kòtò ń rọ̀ ikú kéwékéwé ọgbà ní ọwọ́ mi. káàró odò kásù ewu mi lára lé òun nígbà tá a bá fọdún mẹ́ta pilẹ̀ wèrè. Ah, wọ́n sì lọ́mọ ìyàwó àbólóyè bóòlù bóòlù àwọn lágbára pọ̀ àmọ́ ẹ̀gbọ́n kí mo láti sọmọ dáadáa káà tó di pé mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe mo rí i pé ọkọ ti jáde ìyàwó sì wà ń bẹ tù ọmọ ọgọ́ wà bí tó tẹ̀ sí. àbí àmọ́ òkú ọ̀rọ̀ ọmọ tí wọ́n á ṣe ń jẹ láyé ọjọ́ mi láti pàdé ètò ògbẹ́ni náà ló tó gbé wá. bàbá àti bí ìtọ̀hún yẹn mo gbé wá ilé tẹ́ gbé fún ikú tí ń gbé sọ kò ti parọ́ ẹ̀ kàkùtì ọ̀wà mi bàjẹ́ o. ọ̀nì torí èyí tí mo gbé fún un ó kún ó kún ju eléyìí lọ hmm, ó ti lọ ó ti dá tó ló bá dé ìgbọ́dọ̀ rí tàwọn òyìn. àṣírí ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn o. ẹni wo bẹ́ẹ̀ mi ló ti tẹ̀wọ́n sí irúṣẹ́ yìí. lórí ó ti ń ṣe ó ti ń ṣe. yémi hmm. náà fi lè yọ̀ọ́ ara ẹ dàgbàdà ọgbà alájà ẹ dàgbàdà ẹ dàgbàdà ìṣe ọmọ rọrùn rọrùn fún sí wàhálà. bàbá ẹ fọ ni. kò sí káfíńlì tí wọn àti fọkàn pàgbọ ọjà sàgbọn ilé kódà fún ọgbọdọ rí àkódà àtúbọ ọgbọdọ àkódà sí. ọmọ rẹ wọn. àmì wàá dúró àwòrán yìí ká mọ̀ tara wa ẹ dájú pọ̀. yọba yàrá yàrá yọba yàrá rẹ fún tó. èmi èmi kọ dájú sẹ́yìn ara rẹ ní ọkùnrin ni tí o rí pé n ti ń dánwò láàrin ìlú gan wọn ò ìdí àwọn èèyàn fún wọn ò fún kábíyèsí wa wọn ò fọ́ bàálù. ọkọ mi sórí tó bá ti mu àgbo yìí nísìn ìwọ náà máa rí i pé gbogbo ẹ ó yàtọ̀ pẹ̀lẹ́ mi ì fẹ́ kó pọ̀ jù ṣàrọra mú níwọ̀nba oya oya oya oya márùn jù pọ̀ gbà kínní kó kó lẹ́ẹ̀kan náà èyàn ẹ wojú àgbo téèyàn bá ti fẹ́ máa gbó báyìí ò ní wojú rẹ̀ mọ́ yá gbàgbàgbàgbà ò ṣe ọkọ mi ò ṣe tó bá ti ṣiṣẹ́ ní. kí ló wá mú inú eléyìí ẹ àgbo ń dùn ún àgbo máa ń korò ni àmọ́ téèyàn bá ti mú báyìí tó bá ti ṣẹlẹ̀ sínú gbogbo gidi kíní ni ní gbúrò kankan mọ́ ó rọjú ó ṣe ọkọ mi ó yá ó yá dàtán dàtán dàtán ó sì kú ń bẹ́ẹ̀ mo sì ń wo ó ṣe ó yá ó yá ó yá ó yá ó yá ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbé mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwọ ṣàṣẹmi tó bá ti sílẹ̀ dáadáa ń sìn hàn báwo ló ṣe rí. Ah, ṣé orí bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn. àní ah! onísùúrù òṣìṣẹ́ níṣẹ́ kí ló dé. ó ń jàmìjẹ. jíjàjẹ bá wo ah, ah. kò jẹ́ kó lè tó yàgò la pé ẹ gbà mí o ta ló wà ní o ẹ ṣàánú mi ẹ jẹrí yé yé ọba Ah, bàbá olórìṣà ni ọ̀dọ̀ bàbá olórìṣà mo lọ lánàá ó dákú tẹ̀ẹ̀mejì nítorí rẹ̀ mo ṣe gbé lọ sọ́dọ̀ bàbá olórìṣà wo agbótọ́ fún wa ni wọ́n ní kó mọ̀ ìtì ìjẹun kó dẹ̀ lù kò ìtì ìjẹun o agbọ́mọ fọmọ mi ẹgbà mi ẹ ṣàánú mi o. Ah, ah, ìyàbí yìí kí ló ṣe fún mi yìí. kò yẹ mi mo ṣáájú òkú mọ ni. Wọ́n sọ fún ẹ̀rọ ẹ̀kọ́ kọ́ bàbá olórí ìjàgbọ́n ojú ó ti pa mí lọ́mọ bẹ́ẹ̀ ni bàbá ọmọ mi bẹ́ẹ̀ yóò kú kí ló mú kí ló mú lóòótọ́ ni kiri máa ń ṣọwọ́ ẹ ìyàwó mi ló wá sọ pé òun lọ sọ́dọ̀ bàbá ipe torí pé gírì tó máa ń sọmọ tó bá tún ṣe kí nìkan tó ń lé fún un lò bí bàbá ṣe gbé kókó àgbókọ fún un lò pé kó lò ó èmi ò sí ilé nìgìrì bá túmọ̀ mọ́ nọ́mbà lọ àgbo fọ́mọ. agbóhùn lọ́wọ́ apá ọmọ. bàbá ah. ọmọ ti pọ̀jù ọmọ ah. ti kú o. yé yé yé kéde wá dọ́dọ̀ bàbá olóòṣà. èmi kọ́ ìyàwó mi ló lọ. ìyàwó mi ló lọ bàbá. kò ṣe máa pààyàn ó níbi tí wọ́n mú àmọ́ ń bọ̀ mu tí ó mú lára wọn yóò lọ bó òkú wọn ah. lẹ́yìn. Ah, eh, ah. àfúnjẹ ló fọmọ rẹ ah. àpòrò kínní ni òru òru wọn bọ wọn bọ fara rẹ balẹ̀ sórí ó ti ń ṣe ó ti ń ṣe èdè yìí ni ó fi mọ ìwọ ló wà fara rẹ balẹ̀ sórí bọ́ bá ti kó ní ìṣe èmi ò gbà fi lọ nínú ọ̀fẹ́ ju ẹ̀sùn tó ń gbọ́ mọ àkínú tó. kábíyèsí kábíyèsí ẹni yóò kún o àárín yìí pẹ́ o. ẹ̀yin hmm. ẹ̀yin bàbá wa lẹ kó o péjú abá rí bi ìjọ náà ni bí wọlé ní bàbá olóòsà tí wọ́n lọ pa ọmọ òun lójú kò tí mi ah. ọmọ tó wá fẹjọ́ sùn pé bàbá olóòsà pa ọmọ òun ní n tí òyì kọ̀ wọ́bẹ̀ ọ̀dọ̀ àwọn àdúlọ̀ wà yìí gbogbo tó bá ṣẹlẹ̀ bísú ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe gbà láyé hùn. bàbá olóye kábíyèsí o èmi ò sí ní láàárọ̀ yìí èmi ti jáde lọ jáde ni mo rẹ́nìkan ló sáré wá pè mí ó bá ní wàhálà kan ṣẹlẹ̀ nínú ilé mi ìgbà tí màá dé ta tí mo délé mo bá bá ọmọ kan ṣoṣo tí mo ní bẹ́ẹ̀ yóò kú ló ń pọ̀jẹ̀ lẹ́nu lóòótọ́ kẹ́ máa wo ọmọ yìí ní gírì àmọ́ gírì tó ń ṣe tó bá ti ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti jùlẹ̀ ara ọmọ yìí yá padà máa béèrè lọ́wọ́ ìyàwó mi pé bó ló ṣe ṣe tọmọ fi pọ̀ jẹ tó fi di pọ́mọ kú mọ́ lọ́wọ́ ló bá nígbà tí gírì gbọmọ láàárọ̀ yìí ló ń lọ sọ́dọ̀ bàbá olóríṣà ìgbé kan gbà òun kalẹ̀ bàbá bá gbàgbó fóun ó lágbo tí bàbá gbé fóun bóyè ló fọmọ tó lọmọ bẹ̀rẹ̀ sí ní pọ̀ jẹ lọmọ fi kú o. èmi tí wọn ò gbé bóyá rọ ni wọn pa àgbóṣe ìdìkan tí yóò pa ọmọ ara àwọn àkọ́kọ́ tí mo sò mọ́lẹ̀ lẹ́yìn kù lè. mo bá bàgbó sínú òkè fún ìpè kò mú gẹ́gẹ́ bí omi kábíyèsí bákùkọ náà ṣe màgbọ́n tán làkùkọ náà bá tún náà tọ̀tọ̀tọ̀ ló bá tún fòṣọlẹ̀ ló kú. irú jẹ́ bóyá ni pé lóòótọ́ ni pé àgbo tí bàbá gbé fún ìyàwó mi ló pọ̀ mọ́. àkùkọ adìẹ kú. má sunkún sórí bí o wà yìí kì í ṣe bí gbígbé rárá kì í ṣe bí tán ti ń sunkún lọ fọkàn ẹ balẹ̀ ẹ sórí ẹjọ́ tó rò yìí á da bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ fi tó kù dà wá má sunkún má sunkún rárá àti rárá ni bàbá bó ṣàgbà ó yìí. gbogbo àtọ. mo lérò pé ẹ̀gbọ́n kan tọmọ ọkùnrin sọ. etí rẹ bi mo gbọ́ lágbọ̀wọ́. kí ló wá dé tí ẹ fi pa lọ́mọ. ẹ̀yin ìlú mo yè mo kí yín o ìlú ò ní bàjẹ́ o kábíyèsí mo kí yín o ìlú ò ní bàjẹ́ o àpèrò ní tayíǹdì o ọ̀pá kùtẹ̀lẹ̀tẹ̀ fi darí ìlú ọ̀pá náà ní sẹ́mọ́ yín lọ́wọ́ o. ẹ̀rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ǹbá ní ẹjẹ́ á sinmi dọ̀ lórí rẹ̀ ẹ wò mí agbo tí mo fún ọmọ arákùnrin yìí agbo náà là fi wo ta lára fi yè agbo náà là fi wo ta tajèrò fi gún agbo náà la fi wo tọwárangún àga ìmọ̀ta èdè tí gbogbo ẹ̀ fi lọ ní pẹ̀lẹ́kùtù èyí tí wàá rí tó wàá dórí tiẹ̀ tí wọ́n sọ pé ó pọ̀ mọ́ tiẹ̀ ẹ̀yin ìlú ẹ̀ ṣe jẹ́ àṣàpérò lórí ọ̀rọ̀ yìí ìràwọ̀ sánmọ̀ tó ń tágbàlagbà pé sí. ó túmọ̀ sí pé kíni ẹlẹ́yìn fún alára wa fàjẹrò ṣé irú tẹ́ ń fa alára àtẹjù rẹ̀ fún mi alẹ́ pa ọmọ ẹ fún ọmọ ọmọdéèrè jẹ ẹ lẹ́yìn fún alára àjèrò kí lọ́kà pẹ̀lú alára ah, àjèrò. olóyè. ẹ mọ polóye o ẹ mọ ẹ wọ èmi ò gbádùn ẹ ṣe ń wò o ah. gbogbo ohun tẹ̀ ń ṣe yìí inú ti ń bí èmi iwájú kábíyèsí tẹ̀ wá ni ẹ mọ polóye mi ẹ mọ lóye mi kankan mọ. bàbá òòṣà ẹ dájú ṣé ẹ rí ẹni tó jẹyán tó kú ó dẹ́rù bà ẹni tó gbé iṣu tiẹ̀ kaná ni ọ̀rọ̀ òsì dùn lẹ́nu ẹni ètí ẹ̀ gé bí ẹni ètè tójú ẹ̀ gé ìyàwó arábìnrin nígbà tó rojọ́ ilẹ̀kùn ẹni tuntun bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ńgbà tó fọmọ lágbo ilẹ̀kùn ah, ah. ìkànnìyàn. ẹ wo bàbá ẹ mọ̀ wùlẹ̀ jà pòpò lọlé olóró ẹ tó pààyàn ló ń pààyàn ẹ tí ẹ pọmọ ẹ ní ẹ pọmọ ọhún ẹ kábíyèsí ọ̀dájọ́ ló kù ah, ojú bẹ́ẹ̀ lọ. ogun máa jà o. ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn oṣó ni ẹnu òbúyọ sí iṣó ni kò sí ẹ pálá bẹ́ẹ̀ sì ni iye ò ṣe é tú dànù bàbá òrìṣà pòwó jì. ogbó àtọ kábíyèsí. mo rò pé rántí òfin mi nílùú yìí. ó yé mi púpọ̀. wípé èmi ọba adéoyè ọmọ adénifújà àsìkò tèmi yìí èkú gbọ́dọ̀ máa ké bí èkú ni ẹja gbọ́dọ̀ máa ké bí ẹja ni bẹ́ẹ̀ ọmọ ènìyàn gbọ́dọ̀ máa fọ̀ bí ọmọ ènìyàn mo ní aáyán lásán ò gbọ́dọ̀ kú lásìkò tèmi débi tẹ́ran ó kù káwa jàjà sọ pé odidi ọmọ ènìyàn èèyàn ló kù yìí o tó kú torótoró. ẹ wo ẹ má jẹ ǹtọ́ yẹn yóò rí ìdájọ́ yìí ó fi díẹ̀ lọ́kàn mi kò ṣe dá fún mi ọmọ ìjọba ilé mi. torí n tó bá yé ni là á ṣèdájọ́ lórí rẹ̀ mo wá fi ẹjọ́ ilé fẹ̀yìn ìlú àtẹ̀yìn olóyè mo fẹ́ kẹ́ ẹ dájọ́ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dẹ̀ bàbá náà bàbá kí àwa àlù ká ṣe dájọ́. ẹ sì. ẹ̀yin arákùnrin. ẹ bàbá. ṣé ìwọ ò fi wà wára fọ́ kòkò àgbókò dàgbónú. bàbá yìí fọ́ ó wà níbi tí mo gbé pamọ́ sí tó ó nìkan lẹ́rìí ó nìkan lẹ́rìí mi ó nìkan lẹ́rìí mi ìjọba fọ́kùkù ó nìkan lẹ́rìí mi ó ti dá nǹkan láàgbó lù kó pèdè jọ lé bàbá yẹn lórí ká dájọ́ lójú ẹ̀ ṣùgbọ́n ẹ sì ràn lọ́wọ́ kan fún wa o ẹ dákun ẹjọ́ gba bí ìbọn sínú tùbú. yọ sá lọ. ni kí wọ́n bá a fi sí kó fi dọjọ́ ìdájọ́ kí ni ha kí ni ha tẹ́sí ọlọ́run ló tú àṣírí yín sẹ́wọ̀n bá yín tú ni ẹ fura sí bàbá yìí ni pé ń dán yọ̀yọ̀ pọ̀. àwọn owó etí ẹbí ń ṣètùtù wọn pa kúkú wọn pa gbogbo tẹ́lẹ̀ ìlàsìrì tu wọn ti ń pa tipẹ́ àwọn àti ń gbọ́ ogun tí ṣẹlẹ̀ tipẹ́. ọdún ìjìyà tó gbogbo wa la mọ nǹkan tí bàbá olóòṣà ṣe nílùú yìí kò sí àròyé àwítúwí mọ́ ní ẹ̀mí sọ pé káwọn gbẹ kó tọ̀ ọ̀tá jìn ó ṣe é ṣe fẹ́ pọ̀ rẹ̀ ní ọ̀bọ̀ ọ̀nù ẹ̀ kò tó lọ kò tó ọ̀tá tó lọ bọ́ ọbẹ̀ fún rẹ̀ ó sì wò sùn sùn ó fún ọmọ àjàní ní májèlé torí pàrà rẹ̀ ọ̀yá ọmọ ò sì kú. ẹ má wulẹ̀ ha o kọ̀ wá sí ṣíṣe ise o. ṣe o ẹni tó bá pààyàn ìdáwọn ìpa ìdílé tí fi sọ pé gbangba ló ń di fẹ́ẹ́ ká dájọ́ rẹ kí gbogbo òru ó lè rí n tó ṣe. àwọn ti ẹ̀rọ pé o ti dọ̀bẹ o ti fò kúrò ní túbú tá a fi ọ sí ni aṣọ òfúyẹ́ ó wa tó ní. Mm. <laughs> agbọmọpa sórí sóòrè agbọ́tọ̀ fọmọ mu ìkókó ẹ̀ sóhun ni. òun náà ni. òun ni ó ti dá a báwọn ọlọ́run ni ẹ̀yin ìlú o ọ̀rọ̀ tó ṣojú ìlú kò farasin mọ́ o ọ̀nà tí afọ́jú gbà tó fi kó ẹyin mẹ́rin tẹ́ni ó sì lójú tó mú ẹyọ kan ṣe rí pé àfi ká dàálẹ̀ ká tún ó ti wá dà báyìí. torí ìdí èyí ìdájọ́ ọlọ́run ni o kì í ṣe ìdájọ́ èèyàn. dọ́tún. kára o lè o. wà wà wà bọ́sìn bọ́sìn bọ́sìn eré ìpìlẹ̀ bí èèyàn. lọ gbé fún un kó ríbi ṣe rí lára kó nù mú bẹ. Ah, bàbá tọ́jú ẹbí màá ni. Hmm. Abóòṣà. Bàbóòṣà. Bẹ́ẹ̀ ni nǹkan. Àṣegbé ò sí o, àṣepamọ́ lóhun tá a bá ń ṣe. Ẹ̀san akẹ́ òṣìkà ṣàgbéjẹ́mọ́ wọ́. Bálọ̀ bálọ̀. Ah. Bọ́ńbọ̀ wà dandan o. Ayé o kí ni mo fi ṣẹ̀dá tó ní má wọ̀nú bú ah kí ni mo fi ṣe kọ̀ǹkọ̀ tó ní márìn lókè odò ẹ dákun kí ni mo fi ṣe légbèlégbé tó ní márìn lókè omi ayé ayé ṣe láìlá kó ayé ọ̀nà ló ṣe kàn yín kàn wẹ̀wù ẹ̀jẹ̀ ayé o ẹ̀yin aráàlú ayé dire o kórojá aṣọ kan yìí. abẹ́ẹ̀ rí báyìí bí oore mo mọ̀ ṣe gbogbo òlù ayé sì mú oore ọ̀nà wọn sọ di má mi lọ́wọ́ àmọ́ n ò ní wubi tí n ò fi lọ rè bá àwọn baba ńlá baba mi ẹ̀yin alálẹ̀ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ àmọ́ bí eré bá di ìpàdé dọ̀hún. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ṣàgbéjẹ́mọ́ wa bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ wá dandan o bábọ̀ bá wà dé o alágbọ̀nràn àmàṣà ni onílé fúnjà ìwọ mọ fọ̀rọ̀ mi lé lọ́wọ́ bá mi gbọ̀n yanu. àwọn wọnú onílé fúnjà lọ́ba mi Èdùmàrè àgbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fàlàrè bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè àgbéni níjà kẹrù òbò níjà kì í gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí. mo ṣe nínú ayé. bí bàbá mi bá ń sá. ó tún dàrin náà. ó tún dojú àlá. ó tún di gbére. ó di gbére. ó di báàrí ní tààkùn ọ̀dàlẹ̀. òṣìbà nígbà ò ẹ̀ máa ṣe lọ ẹ̀san ń fún ọ o bàbá mi ò wọ èyí tó dáwọ́lé onílé fújà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kì í gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí onílé kújà gbèjà méjà onílé kújà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kì í gbẹ̀bí fáláre gbèjàmíjà. ọ̀kárẹ̀ ọmọ mi ọ̀kárẹ̀ ojú òní tì ọ́ ojú òní relédè ọ́ torí nínú ọba ara lójú wà ayé òní gbójú lọ́rẹ́ o nínú ọba ara lápá wà apá rẹ̀ òní rọ̀ nínú ọba ara lẹ́sẹ̀ wà ayé òní fi sàráàrin ẹ̀dẹ̀ sí ọ nínú ọba ara gbogbo ara wà ayé òní fi sàrá rẹ̀ bí ọ ọ̀rì ẹwà tómi ọmọ mi bí àjà ó bá jìn nílùú kò sẹ́nìkan tí mọ̀ a lè sọ pé yóò pẹ́ kó já a sì lè sọ pé yóò yá kó pẹ́ ní kárìnkì ṣe àbọ̀gbọ́ ìdí nìyí tí mo fi fẹ́ kí wọ́n mọ̀ wọ́n náà mo fẹ́ ró ìwọ náà ní agbára mo fẹ́ kí wọn mọ̀ káàkiri àgbáńlá ayé bí wọ́n ṣe mọ̀ mí wò mí wò ọmọ mi n ò fẹ́ kí apá ọ̀tá kankan ò ká ọ torí apá wọ́nrínwọ́n kan kì í kági oko n ò sì fẹ́ kí apá àkà kankan ó tẹ̀ ọ́ àbọ̀ ọ̀gbọ́ apá ayé ò ní ká ọ ọ̀rẹ́ agbára àgbà náà tá a gbé fún mi n ó gbé wọ̀wọ̀ náà báyìí báwọn ará iwájú ṣe ṣe tèmi fi gbà á tó fi dáa tiẹ̀ náà ó dáa. Mm. pa òkú láàpin fá ẹ̀gá torí ọlá àpọ́dù tẹ̀tẹ̀rẹ̀ gún àbìdí gbòdògbòdò orúkọ tá a pòrìṣà aláàkọ ẹ má ti ń forí làpò orúkọ tá a pèsè ọ̀dàrà ó yá jáde. Whoa! Ọmọ mi, ìjagun tá a jagun nílé alára tó fi gún yóò gùn fún wọn náà. Ìjagun tá a jagun nílé ajérò tí ayé fi ń pé wò yóò gùn fún wọn náà ìjagun tá a jagun nílé ọwọ́ àràǹgún àga ìmọ̀ta èdè tí ọ̀ràǹgún fi ń jí ọ̀ràǹgún ayé ó gùn fún ọ ó yá tẹ ọwọ́ rẹ a káyì ètìrí tó ń ṣe bí ọ̀gbẹ̀rì ìbílẹ̀ ọgbọ́n láti bí ọ ọwọ́ èèyàn ni ọmọ mi ọjà yìí. yóò jẹ̀bi iná fún ọ yóò jẹ bí òòrùn fún wa yóò jẹ bó ṣe jẹ fáwọn ará iwájú yóò jẹ fún ọ bó ṣe jẹ fún èmi náà torí àṣẹ ni tún fi túlé àṣẹ aláǹgẹmọ ni fi ní orúkọ àṣẹ wàá wà ní tìrèké ọmọdé mọ́ṣẹ́ ló wà ní kóṣẹ́ àgbàlagbà mọ́ṣẹ́ ló wà ní kóṣẹ́ torótoró ńlá bá ọ ká torótoró ńlá bá ọ sa ṣèbénìkà ní foró tiẹ̀ kájú ọ̀nà ọ̀rọ̀ tẹ́ kò ló balẹ̀ sọ ilẹ̀ ti gbọ́ lónìí òdìjọ kaba kú kóronú rẹ̀ òdòkú ọ̀yá ẹnu ọ̀yá mẹ́bẹ́ ọ̀yá kọ wọlé síbẹ̀ má wojú rẹ̀ wò ọ̀yá ẹ ẹ ẹ gbàlagbàro kárí. lè fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà míjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí onílé fún já bí. wọ́n ní bàbá mi ń sìn àbí bàbá mi fẹ́ fàpẹẹrẹ kan ràn mí ni n bí wọn níbo ló wá lè gbà. òṣìkà ságbéjẹ́ mọ́ wọ́ bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ wá dandan o bàbọ̀ bá wà dé o alágbọ̀nràn àmàṣà ni onílé fúnjà ìwọ ọmọ fọ̀rọ̀ mi lé lọ́wọ́. gbogbo èrò tí bàbá mi fi ràn mí lójú oorun délé yìí àmì ni bàbá mi fi ràn mí yìí o èmi náà wá wúwo ọmọ gbọ́n. kábíyèsí ọlọ́run jà ní ẹgbẹ́ àṣẹ yóò kún un orí àpè ẹwà ẹ lò pẹ́ ẹ bò ẹ tọ́ àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní ó ń bọ̀ ǹjọ́hun àwọn ni wọ́n dẹ́ẹ̀dẹ́ ní ìsìn ojú náà wọ́n tọ̀ bàbá ọ̀rọ̀ pàtàkì kan ló gbé gbogbo àwọn olóyè ìdíwájú yìí awuyewuye kan lọ láàrin ìlú kì í ṣe pé wọ́n ní wọ́n sọ fún àfi tí ara wa gbọ́ ni nípa ọ̀rọ̀ Àdùnní ọmọ bàbá olóòṣà bóyá ìwádìí gbọ́ pa ọ̀rọ̀ bóyá ìgbò lani ká wá nà ń bẹ fún tààfi wa. ẹsẹ ọmọ àbọ ọtún àbáyọ ìtàn lórílẹ̀ àṣẹ sẹrí bí n bá ní gbogbo ọ̀rọ̀ ni mo pa. Àdùnní ọmọ bàbá olórìṣà tòótọ́ ló wá sáfẹ́ mi tó sì kó àwọn àgbà bíi mẹ́rin nù tó kó wọn lẹ́yìn wa ó wà ní pẹ́pẹ́sẹ́ pé òun fẹ́ yí ẹ̀yìn bàbá òun padà òun sì fẹ́ tọwọ́ bọ ojú ìgbọ́ bàbá òun òun fẹ́ sọdún bàbá òun gẹ́gẹ́ bí ọdún òrìṣà. ọ̀yàkúyà kúgbìjọ́ òrìṣà bọ́lọ́gbọ̀dẹ́. ọmọ àsìnbọ̀rún bá dé. kàlá àsìnbọ̀rún bá dé. kàlá ọmọ àsìnbọ̀rún bá dé. kàlá àsìnbọ̀rún bá Tala kàlá ọmọ àsìn lójoojúmọ́. kàlá àsìn lójoojúmọ́. kàlá ọmọ àsìn lójoojúmọ́. kàlá àsìn lójoojúmọ́. kàlá ọmọ àsìn lọ́dún bá dé. kàlá àsìnbọ̀rún bá dé. kàlá ọmọ àsìn lọ́dún bá dé. kàlá àsìn fọkọ ẹni bá ń fọmọ gbogbo tẹ́ bá ti ń fẹ́ ẹ máa béèrè fún bàbá ti pàrọ̀ wá o àsìkò yìí gan-an náà ni ẹ máa béèrè fún torí pé kí ni gbogbo tẹ́ bá ti wí pátá báyìí yóò ṣe ni àṣẹ ń tàṣẹ yóò dá fún yín o yóò rà fún yín o yóò túbọ̀ yóò tù ṣe o. olórí àgbà ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nílùú lẹ́ni. wọ́n ah, kúkú gbọ́ ṣèbí lórí ọ̀rọ̀ bàbá òṣàgbòwújì. Eh, mo gbọ́ tó ń yẹ̀yìn ẹ̀ padà tó ń ṣayẹyẹ fún tí gbogbo òlú mi tì tì tì tì tì kódà gan mo bèrè lọ́wọ́ kábíyèsí nǹkan tó ń rí sí hmm. ṣe ni kábíyèsí ṣọ́ọ̀nù mi ó ṣàmùkú tó àti dọ̀rọ̀ bàbá yẹn hmm. kábíyèsí òkè ti fẹ́ kẹ́mi nú kọ́kọ́ kùn rárá rárá rárá gbọ́dọ̀ ti yanni gbẹ́nu sọ ìyàbọ̀ ta yàrá ẹ̀. Hmm. olórí ọ̀rọ̀ ọmọ bàbá yìí máa ti dàràbà ó ti dìjì tẹ́ bá rí bọ́n ṣe ń pọn lélẹ̀ kí ọ̀rọ̀ ọmọ yìí má lọ di àgékù ejò tó ń ṣòro bí agbọ́n. àgékù ejò hmm. àwọn olùfẹ́ ṣòro fún ah. kò sí nǹkan tó jọ wò ó ìwọ ni mò ń dúró dè o mm-hmm. because èmi ti ń map out plans mo ṣe fẹ́ dín pẹ̀lú ọ̀rọ̀ yẹn bọ̀ mo ní pé kò dé kájọ sọ ọ́ sórí èmi kàn ní di two three days kí n fi yanjú ọ̀rọ̀ ẹ̀ ṣòro àwọn after two days máa get back sí nǹkan tá a máa ṣe sí i a máa ṣòro mo ti ẹ̀ trust yín náà lórí nǹkan. o trust mi <laughs> ah, eh, ah. o ok ah, mo rò pé bóyá òun bí kan ní àbò lọ́hùn wò pé kìíní gbọ́fí gbogbo yẹn lẹ̀ <laughs> gbogbo yẹn lẹ̀ òkú ọ̀run ní wọn tó gègègègè tó bẹ̀rẹ̀ sí ní dàrú tó bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀kan lẹ̀ kò sí wàhálà ọmọ tó fẹ́ dòrò yẹn wọ́n gbọ́ kó sọ̀rọ̀ bọ́ṣà gbà bọ̀ rí. ẹwù ṣé níbẹ̀ ṣe ń wò yẹn hmm. kò ń ṣèyàn lásán o ọmọ tẹ́ ń wò yìí ó ti dòrìṣà tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ láti lọ togotogotogotogun ni o ẹ máa dira gidi ni o ṣé ní ẹ bá plan wípé ìbọn ẹyọ kan lè fi pa ẹ di mẹ́wàá because kí bàbá ẹ̀ tó kú ló ti pọ̀ nǹkan sí lára so ń gángan fúnra rẹ̀ ti dẹ̀rù jẹ̀jẹ̀ ẹ dira dáadáa ni o. olórí ẹ ní láti stress ara yìí ṣé kí picture ẹni tá à ń wò yìí kò tó nǹkan tá a gbọ́dọ̀ stress ara wa lé lórí gbogbo pé à ń kó bọ mẹ́wàá kó bọ ogún lọ́ba yẹn ẹ gbàgbé ẹ ṣé bó ṣe wà yìí ẹni tí mi wò yìí kò lè jẹ́jú ẹyẹ kan lọ. ẹ ẹ ò bá má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ eh, nǹkan tí àwọ̀ òmò lọ ti sọ fún wa yẹn àmọ́ olórí eh, kò sí bó ṣe lè wù kó gbóná tó eh, kódà kó ju ti àjẹ́ ọ̀tá lọ ọlọ́run á fún wa ṣe. <laughs> ẹjọ ẹjọ nítorí ọlọ́run ẹ wò ẹ wò ẹ wò ẹ má jẹ́ kó ju èmi sí ọjọ́ méje lọ because a ti gbọ́ pé lára àwọn tí bàbá ẹ̀ máa ń ṣiṣẹ́ fún wọ́n fẹ́ mú ìrìn àjò kan ẹjọ láàrin èmi sí seven days ẹjọ. <laughs> olórí ẹ consider pé it's done already. Eh, a ti parí iṣẹ́. done job nìyẹn. bọ́ ẹjọ́ nítorí ọlọ́run nǹkan tó bá ń dùn ló máa ń pọ̀ lọ́wọ́ ẹ̀ tí a bá ti parí iṣẹ́ balance yẹn ẹ jọ ẹ má fi ṣeré oh. a ní ìdẹ̀rùn. owó ló kéré jù ní gbogbo nǹkan tá à ń sọ yìí owó wà á èyí ṣàṣe clean job. if that should be the case it's done. Mm. thank you let's bounce. thank you so oh, ọlọ́run dẹ̀ máa fún yín ṣe thank you. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ságbéjẹ́ mọ́wọ́ bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ wá dán. Hmm, tẹ̀rọ̀lì <laughs> ah, ẹ̀yìn ètò rèé ẹ burú ẹ burú tàgídé ni ah, ah. oníṣẹ́ yín ti jẹ́ in hmm. fact i dey appreciate yín iṣẹ́ takuntakun lẹ ṣe o ṣe rí àwọn tí wọ́n mú ròyìn yín wá fún wa pé ká lò yìí àwọn ò disappoint wa rárá gẹ́lẹ́ bọ́ ṣe ròyìn yín bẹ́ẹ̀ la ṣe bá yín mo fẹ́ lè sọ pàápàá wípé ẹ tún ṣe ju bọ́ ṣe ròyìn yín lọ ah thank you so much well done ẹ kú iṣẹ́ takuntakun olúwa túbọ̀ máa fún yín ṣe ah gbogbo bó ṣe lọ làwa náà ń gbọ́ ah kò sí ìta gbọ́n bẹ́ẹ̀ gbogbo alákọ̀ọ́kọ́ tí mọ́ńkèlì ẹ̀yìn ẹ̀ tó lọ fara gbọ́ta tó yọ lórí fara gbọ́ta táriwo sọ là láàrin ìgboro ah ìrùgbọ́n ti ń bà wá dẹ́rù tí bàtáyà wa ti ń já tá a ti rò wípé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí kó má jẹ́ pé tó bá ṣe ń fa gbùrùgbùrù a máa fa gbó kó má ìpọ́njú máa kó wa gbẹ̀yìn ni àmọ́ ńgbà tó tún yá ah. tíná mú olóró tẹ mú olóró balẹ̀ tó lórí burúkú pàpà gbọ̀rún lọ ah, inú wa ń dùn báyìí ni a ní eh, eh, ọbẹ̀ ti sọ àwọn ọmọ mi àwọn ọmọ mi tó ṣá proper thank you and well done. Thank you so much. àwọn náà wá rò láàrin ara wa pé àwọn guys yìí ṣiṣẹ́ pé a ń láti compensate yín yàtọ̀ sí ẹ̀tọ́ yín tẹ́ ti gbà already mm-hmm. akọ̀wé wọ́n pé kakọ̀ tún ṣeré fún yín ni kakọ̀ tí ẹ̀ jẹ́ kẹ́ mọ̀ wípé yes iṣẹ́ gidi lẹ ṣe compensation yín rèé. ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ o òjẹ̀ ní bàwá náà láti pè ní next time hmm. ẹ ṣe gan-an ni. olóyè Sherry, I appreciate the letter before, wa but ẹ need last, máa appreciate wa ju bó ṣe yẹ lọ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ wa yìí ẹ need them because iṣẹ́ ti wa. òun làwa ń ṣe and this is what we do for living so we are at your service anytime. Thank you. To, to the oloris ẹ jọ ẹ jọ ṣé ẹ lẹ́lòmíì tẹ́ ẹ fẹ́ pamọ́ torí <laughs> ẹ̀jẹ̀ rùn lórí tiwa o àlàfẹ́ pààyàn o. ṣẹ̀rí lórí ọwọ́ yẹn. àti lè sàn sìn yìí confidently wípé kò sẹ́lómi ta tún fẹ́ yanjú. ẹ because a lè sọ àwọn wèrè tó wà ń gbòòrò wọ́n lè fẹ́ gbéná wojú ẹkùn ẹ mọ̀ pàrọ̀ láti jẹ́wọ́ fún wọn ni pé àwa gangan nìyá láyà wọn ẹ but for now ẹ mọ̀ ẹ kàn sí lọ sinmi tí wọ́n bá ti yọjú àwọn máa gbá yín láago. olórí ẹ jọ ẹ bá wa bẹ̀ wọ́n nítorí ọlọ́run ẹ jẹ́ kó ṣe yìí. ṣé tó kọ́ máa bẹ̀ lọ. àwọn fẹ́ pààyàn dáadáa that is what makes me happy. Ah, olórí ṣe é ṣe gan ṣe é nǹkan tó ń sọ fún yín yẹn hmm. òun láì kó nǹkan máa tẹ̀jẹ̀ sílẹ̀ hmm. all the time so eh, eh, eh, ẹ ṣe anytime tí a bá ní dùn à we are just serving you anytime. ẹ ṣe gan ni o. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ṣàgbéjẹ́ mọ́ wa bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ ayé bínú kan ó da kan sómi ayé bínú yọ̀ ó dayọ̀ ṣe èpè ayé bínú èmi àti àwọn mọ̀lẹ́bí mi ó pa wá tìrantìran ọmọ aráyé wọ́n dá èmi èmi àti bàbá mi légbodò ọlọ́run o mo fẹ́ gba ẹ̀san lára àwọn ọ̀bàyéjẹ́ àwọn afi ọwọ́ lágbánilójú ọlọ́run o kú mi lọ́wọ́ kí n gbẹ̀sán lọ́wọ́ àwọn ọ̀bàyẹ́jẹ́. ṣẹlẹ̀ báàsì mọ́mì lélẹ̀ mọ́tò mọ́mì pè ẹ́ níbi tó ti ń sùn ó dé ta fóònù mọ́mí wa ń ta báàgì mọ́mí wa ń ta mọ́tò mọ́mí wa ń ta bọ́ mọ́mí sọ pé àwọn ò wálé lálẹ́ yìí náà. kò yé mi náà sí mi. Ah, ah. yálò. kí n má sọ tinú mi jáde inú mi ò ní dùn o ẹ má jẹ́ ntọ́ inú mi ò dùn inú mi ò dùn ó sì yẹ kẹ́yìn náà fura nítorí pé gbogbo pàdé tá a mọ̀ ń ṣe ní gbogbo ìgbà ẹ rí i pé wọn ò bá yín dá sí mọ́ kí ni tó fà á lórí ọ̀rọ̀ àwọn aya mi lọ torí gbogbo yín ò gbọ́dọ̀ sọ fún mi pé ẹ mọ̀ tí ń ṣẹlẹ̀ sí mi láàfin gbogbo yín lẹ́ẹ̀mọ̀ ìgbà tí mo fi àwọn aya mi wá ààfin yìí ẹ rí bí wọ́n ṣe dọ́sọ̀ tí wọ́n ṣe fi tọrọ gẹ́gẹ́ bí obìnrin wọ́n wá di apẹ̀rẹ̀ àjàṣẹ́ wọ́n dẹni tárùn ún bá jáde bíi pé wọn ò ṣe é fi hàn gẹ́gẹ́ bí olórí mọ́ mo wá náwó náwó owó tán kẹlẹ̀ bẹ́ẹ̀ làrùn yóò fi wọ́n lẹ̀ ẹ̀yin olóyè kò yẹ kẹ́ ẹ ṣe báyìí sí mi o torí pé tẹ́ bá lẹ́ẹ̀ gbọ́ ìrọ̀lẹ́ ṣé bẹ́ẹ̀ náà ni wà mí ò ṣe dáa tó láàrin yìí ni. Ah, kábíyèsí orí ah, bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa náà lẹ sọ pé sẹ́tà àbá náà ni tó ń tìyà níjọ́ ni bẹ́ẹ̀ ni. ìtọ́fà náà tá a fi ń wòran àwa rò pé epo bẹ́ẹ̀ sí ń dọ́gbọ̀n ẹ̀fẹ̀ ká mọ̀ ni tá a sì rí pé bóyá ó ti ń yàtọ̀ ńgbà ẹ̀ wá ti ṣàlàyé fún wa ní ẹ̀sìn àwa torí pé àrùn tí bá ń sunkún jì lọ́yọ̀ sọ̀ọ́dún tí bá ń ṣe abọ́yadé ọlọ́yà náà lọ́yọ̀ ó ṣe é ní ìsìn àwa mọ bá ṣe kígìrì àwọn olóyè ọlọ́run sì bá wọn ara wọn ó yà àìsàn yìí sí ilé wọn lára wọn yóò kó lágbára ọlọ́run. kábíyèsí ọ̀sán tó ti sọ ara wọn yà á gbìyànjú. ẹ̀yìn àmọ́ iṣẹ́ iléègbín ọwọ́ abẹ́ ni ẹ̀yìn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé láti sìn lọ báyìí láti tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò. ẹ ẹ wo kábíyèsí èmi fẹ́ kẹ́ lọ fi ọkàn ara yín balẹ̀ ẹ ká tú kálẹ̀ ni. Hmm àgbègbè sẹ́sì. bẹ́ẹ̀ni. kábíyèsí ṣé èmi lè fi yẹn yọjú sáwọn olórí yín níyẹwò. kò burú ju ilé ọgbà láyé ọgbà ẹ dọtún bá a mú ìyálòdì lọnú yẹ̀wò kó lọ rí yọjú sáwọn olórí. kábíyèsí. kábíyèsí ká tó a ní kankan náà tá a fi lè báyìí sọ bẹ́ẹ̀ ọlẹ àwọn olóyè ẹ jẹ ká bá wọn. Thank ẹ pẹ̀lẹ́ o ọlọ́run fún yín lálàáfíà pí kí ni yóò rí báyìí tẹ́lẹ̀ ó túbọ̀ ń pọ̀ sí ni. ìyálòde ẹ wò bó ṣe ń sùn bó ṣe ń jí nìkíní yẹn pọ̀ sí èmi àti kábíyèsí kò sí nǹkan tá a ti ṣe àmọ́ tá a fẹ́ gbé wọn lọ́gàn tó ti sùn wá. ẹ̀yin olórí ẹ wò ẹ má sunkún mọ́ ẹ fọkàn ara yín balẹ̀ ṣé tó bá di lọ́la má bá yín pé pásítọ̀ wa kó wá ṣe prayer fún yín ní agbára ọlọ́run gbogbo bíi kékeré ìgbà wọ ara yín ló máa gbà jáde. ẹ ṣeun ìyá ẹ ṣe o ibi òrírò eléyìí o èmọ̀ rẹ o èmi. olórí olórí ẹ má sunkún mọ́ ẹ bá tún sunkún á máa pọ̀ sí i ní ilé àti máa disturb yín. kábíyèsí àti gbogbo ìlú mòye ẹsẹ̀ ifá tí a dá yìí ìkawòrì ni ohun tí ifá yìí ń sọ fún wa ifá ní ìkawòrùnkùn ń bẹ̀jẹ̀ adíafẹ́lẹ́jẹ̀lú mọ̀ pé adíwá fún kẹlẹ́ àrùn tí ń ṣẹlẹ́jẹ̀lú ò tán mọ́ wọ́n ṣe ṣe sí owó tán kẹlẹ́ àwọn olórí yín ní ifá ìbáwí o ifá ní gbogbo ogun tí ń jà láàfin yìí ifá ní kábi àwọn olórí yín léèrè wò ọwọ́ olórí ló ti wọ́ wá àwọn nǹkan kan ń bẹ níkùn wọn tó yẹ kí wọ́n jẹ́wọ́ tán bá ti lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo tí ń ṣe wọ́n yóò kú mẹ́ pátápátá bí ifá ti wínú kábíyèsí o. Ah, awo a ní ara àwọn olórí ọ̀yà kẹ́bà wà á sì fún àtàrà àwọn òfìyà ẹ̀ ń sọ nǹkan mi wọ́n ní sùsèdè kan ẹ̀ lójú ọdún ní àrò ẹ̀yìn lọ́rọ̀ sọ wá jọra wọn báyìí. ohun tí ifá sọ ó yé ifá ó dẹ̀ yé olódùmarè gbogbo àná la mọ̀ pé <laughs> ifá ló mọ̀ ní ọ̀rúnmìlà ló mọ̀ la ifá náà ló mọ ọjọ́ mẹ́rin òsàdásáyé gbogbo nǹkan tí ò yáwà ẹ̀dá kedere lójú Ọ̀rúnmìlà ẹ̀yin ẹ jẹ́ kí àwọn olórí ẹ jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ inú wọn jáde. àpapà jẹ́wọ́. bàbá bàbá ẹ má ṣẹ́jú sí mi. kí lẹ̀ ń ṣẹ́jú fún ẹ jẹ́ kó lórí sọ̀rọ̀ náà. ṣé mo ṣẹ́jú ni. ẹ ṣẹ́jú ló sọ pé ẹ ṣẹ́jú. ẹ ó yẹ yíyan mọ́ ọ láà ni. wọ́n ń ṣẹ́jú ni wọ́n ò fẹ́ sọ̀rọ̀ ni. ẹ sọ̀rọ̀. ẹ wo máa sọ̀rọ̀. àtẹ̀mí náà. ara ni mí. bàbá ẹ ṣeun ẹni tá a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ àlàáfíà ti dé a ṣe nǹkan bàbá ẹjọ dé bàbá jẹ́ ntọ̀rọ̀ jẹ́ ntọ̀rọ̀ sà ṣe rí àwọn bàbá wa bàbá olóyè tó wà lórí ìjókòó yìí àwọn ni wọ́n ránṣẹ́ sí wa wọ́n wá bá wa wípé àwọn nílò wa fún nǹkan kan táwọn fẹ́ ṣe sọ̀rọ̀ bàbá òòṣà àgbòwújì pé gbogbo ìṣesí ẹ̀ nínú ìlú yìí bíi kó rẹ́yìn kábíyèsí ni bíi kó gbapò mọ́ wọn lọ́wọ́ pé gúlégúlé ẹ̀ ti pọ̀ jù wípé àwa gẹ́gẹ́ bíi ààyò olólùfẹ́ kábíyèsí a ní ró pàtàkì láti play nínú àti bring ẹ̀ down láti rẹ́yìn bàbá yẹn nínú ìlú yìí ẹ̀yìn náà wá ní ká dàbí ọgbọ́n pé ká yanjú ẹ̀ àtẹ kọ́kọ́ fẹ́ èmi ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀ àmọ́ wọ́n wá dé pẹ̀lú oríṣiríṣi nǹkan la bá gbà sí wọn lẹ́nu la bá ṣàgbà wọn fọwọ́sowọ́pọ̀ ta ṣàfihàn wípé ààrẹ yìí bàbá òòṣà àgbòójì. ẹjọ a ti sọ̀rọ̀ ẹjọ ẹ ṣàánú mi mi ti sọ̀rọ̀ ẹjọ ara mi ni. kí a abalẹ̀ o kí a abalẹ̀ o bí a bá dẹ̀ dàgbà farabalẹ̀ àwọn àpò olóyè wo lè nínú ká sí ẹ̀sọ́ kankan. ẹ bàbá yìí ọ bàbá ọtún àti bàbá ọtún. òsè àti àtàwọn àpárọ̀. balógun ọ̀tún òsì àṣẹ́nibi ní àṣírí tuntun báyìí. n bí ti kábíyèsí náà là ń ṣe. kábíyèsí wo lè ṣe wọ́n rán yín iṣẹ́. ẹ ẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá ẹ má jẹ́ ń gbọ́ pínpín lẹ́nu yín mọ́ asẹ́ni agbójú okùn ní òjẹ́ ní agba ẹ̀yin ọ̀wọ́n tí mo fi ṣe igi lẹ́yìn ọgbà mi àsẹ́yìn lẹ́ ń dàlúrú. Ah! Hmm. ó kú o ó tún kù. ẹ sọ nǹkan kejì tó tún wà nínú yín. kò sí nǹkan mi mọ́ kò sí nǹkan mi mọ́. ọwọ́ ọmọ mi lè ṣọ́ra ẹ̀ o. ti gbọ́ ẹ̀gbọ́n nǹkan mi wà bàbá a tún ṣe nǹkan mi ẹ sọ̀rọ̀ ẹ ṣeun yà wá ẹ ṣe rí nígbà tí ọmọ bàbá tí òun náà tún wá bẹ̀rẹ̀ sí ní iṣu oríṣiríṣi nínú ìlú ẹ wo èmi àti ìyàwó mi wá wò pé nígbà tá a ti rẹ́yìn bàbá ewu tún ni ọmọ bàbá tó fẹ́ máa ṣe orò bíi agbọ́n àwa ni pé kò sí ṣíṣe kò sáà ṣe ohun gbọ́n òótọ́ ń lù ú ni èmi àti ìkejì mi àwa àárín yàyà kìlà ẹ̀kọ́ bàbá yanjú ẹ̀ bá ṣe pa nìyẹn. ṣé sáwa náà la tún rẹ pé kẹ́ ẹ lọ pààyàn. ẹ̀yin kọ́ àmọ́ ẹ̀yin ní ẹlẹ foundation àwa kọ́kọ́ lélẹ̀ lórí ni. ẹ ṣe wá rí i pé ó dàbẹ̀ ni pé ọmọbìnrin náà ń gbọ̀nà ni. ẹ nígbà tó sọ pé àkọ́ la rún. bẹ́ẹ̀ ni ẹ̀bẹ́ ẹ̀ nípa kọ̀ gbóná nù. Ah, ah. ẹ àmọ́ ẹ dákun ẹgbà mi torí onílù ò ní fẹ́ kó tú àwọn wọn wọ̀nyí bí ìbásọ́ra wọn ò tù mí mọ́ lórí ẹ dákun kí ni tá a lè ṣe táburú tó wọ pálásì mi wá tó máa fi kẹrù tó máa fi jáde padà tí òfin nìkan nìkan kan mọ́. kábíyèsí mo sì fìlà forí adé o mo kọ́kọ́ fẹ́ bẹ̀yìn mo rọ̀ yín mo fi alálẹ̀ àǹbàbà yín mo fi bẹ̀yìn kẹ́ ẹ fi orí àwọn olórí yín àti àwọn olóyè yín nítorí wípé kí àwa náà lè bá rí dàrí jẹ́ ẹ̀ṣẹ̀ gbà ifá ń sọ fún wa wípé ẹni tó mọni ní í ṣe ni ènìyàn tí ò mọni kì í ṣèèyàn adéáfọ́sìn tí salábàárìn ẹyẹ oko ọ̀sìn mọ́ bàlẹ́ rẹ kó mọ́ bàlẹ́ tà àfijù ẹyẹ oko kì í kàtẹ́ ẹ̀ tọ́lọ́mùbá ti fọ̀tá ẹni wọn ni kò ní lè pani mọ́ a lọ sí ojú olórí bàbá òsà àgbòwíjì tí a lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí bàbá ń kú nípa ti ara ni kò kú nípa ti ẹ̀mí nítorí pé ó ṣe wá wọn onínúure ni bàbá wọn ó ń ṣe dáadáa sínú ìlú oore tó ń ṣe ni àwọn olórí sọ di bí yìí tí wọ́n rò pé káà ní í ṣe ìdínú tí àwọn àlùjọ̀nú rẹ̀ àti àwọn ọ̀rúnmọlẹ̀ rẹ̀ tí wọ́n fi ń bínú. pásítọ̀ ìdí àti ìtumọ̀ nìyí tí mo fi ń gbẹ̀san ìyà tí wọ́n fi jẹ àwọn mọ̀lẹ́bí mi lára gbogbo ènìyàn. ní àfikún wọ́n ń ṣe gbogbo operations tá a lọ fún àbí gbogbo iṣẹ́ tá a ti ń ṣe láti gbàtà àti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ṣe pé a dìbọn mú rárá àbí wípé bóyá àtàjẹ èèyàn sílẹ̀. àwọn ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tó lówó àti àwọn lọ́rọ̀ tí wọn ò rántí àwọn tí ò ní òun làwọn ń gbà lọ́wọ́ wọn láti fi lè ṣèrántí àwọn tí ò ní. ìdí nìyẹn tí a fi kó gbogbo owó tí a nílé pamọ́ àtàwọn dúkìá wa wá sílé ọlọ́run fún ìtọrẹ àánú. pásítọ̀ ṣe rí owó tó wà nù báàgì nílẹ̀ yìí àti gbogbo mọ́tò tó wà níta pátápátá a kó wá sí ilé ọlọ́run kó kẹ́ bá a fi fún àwọn ọmọ aláìní torí àfẹ́ kí dúkìá èèyàn kọ̀ọ̀kan kó wà lọ́wọ́ wa mọ́ ká tó padà síbi tá a ti wá. Hmm. àmọ́ o ẹ̀yin ará mi nínú olúwa ẹ bá má ti fi ìjà sí ọwọ́ ara yín jà kí ẹ fi ìjà fún olúwa jà. bẹ́ẹ̀ni nítorí wípé ọlọ́run ló mọ ìjìyà tó tọ́ àti ètò yẹ fún gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá kò sì wù ọlọ́run fún ẹlẹ́ṣẹ̀ kankan láti kú sí ipò ìkà èyí nìyẹn tó ṣe rán ọmọ rẹ̀ kan ṣoṣo tó rọ wá sílé ayé láti wá kú fún gbogbo ẹ̀ṣẹ̀ aráyé hmm. èyí tí a rí kà in John three sixteen tó ní for God so loved the world that he gave us his only begotten son that whosoever believes in him shall not perish but have everlasting life in Matthew chapter one verse twenty-one we can also read that she shall bear a son and thou shall call his name Jesus for she shall deliver his people from their sins hmm. nísìnyí èyí tí ẹ ti fi ẹsẹ̀ ara yín wá sí ilé olúwa láti wá tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ iṣẹ́ tiwa òun ni láti gbàdúrà fún èyí tí àwa sì ní ìgbàgbọ́ nínú olúwa tí a ké pè ní gbogbo ọjọ́ wípé a gbàdúrà wa ẹ kúnlẹ̀ ẹ a gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run bàbá ọlọ́run ọmọ ayérayé tó dá ọ̀run àti ayé ọba tí gbogbo agbára láyé àti lọ́run bẹ ní ìkáwọ́ rẹ̀ ẹ̀yin ni àwa gbójúlé tí a fi àwọn ọmọ rẹ̀ yìí tí a fi lé lọ́wọ́ wípé kí èyí olóhùn ro ti ẹ̀jẹ̀ jésù lórí igi calvary pé kí ẹ wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wọn mọ́ lórúkọ jésù olúwa dáríjì wọn olúwa wẹ ẹ̀ṣẹ̀ wọn mọ́ olúwa wẹ ẹ̀ṣẹ̀ wọn mọ́ olúwa dáríjì wọn olúwa sọ wọn di titun nínú rẹ̀ olúwa sọ wọn di titun. Ah. Ah. Wonderful. Wonderful. Ah. Eh, eh, ẹ má bínú ẹ jọ kí ó ń jọ mí lójú ni <laughs> eh, ẹ jọ tí mo bá ti ń ṣàṣìṣe àbí ayé mi ti ń ta lọ ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí n mọ̀ ah láì ṣe pé mo lára ẹ̀ náà ní ìsìn bóun ni àwọn sì wá wọlé tí ní. kò sí ìmọ̀gbà tẹ kọjá bí gbọ́rọ̀ lẹ̀kùn gbàgbàgbà n sì gbọ́rọ̀ ẹsẹ̀ kankan tí mo kàn rí náà ni pé ẹ jáde nínú ilé ẹ pè mo sì fẹ́ ríru nǹkan bẹ́ẹ̀ náà rí tẹ́lẹ̀ tí mo ti rí nǹkan tó fẹ́ jọ bẹ́ẹ̀ rí tí mo kọ́ òkè àbújọ àlá ni mo wà ní tí n sí géètì mo kàn dédé rí ọkọ̀ tí ọkọ̀ sáwọ́ ní láìjẹ́ pé mo sí géètì mo wá wà ṣé orí mi ti dàrú ṣé ìmọ̀ tí mò ń ṣe mọ́ ni ẹjọ́ ẹjí mi ti máa ń sọ yé mi mọ́. alamu yes ma. nígbà tá à ń jáde lọ mo sọ fún ẹ wípé kó máa lọ. ẹ ẹ òótọ́ ni ẹ sọ ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ àmọ́ ṣe rí èmi ti fẹ́ rí yín tẹ́lẹ̀ ọlọ́run ló ní pé ẹ kàn làrèdè bẹ́ẹ̀ ṣe dé yìí lóòótọ́ lẹni mọ̀ làmú kò síbi tí mo lè lọ hmm, àfi tí n bá fẹ́ parọ́ fún yín lókù èmi ò lára èmi ò lẹ́bí èmi ò lọ́rẹ̀ ìní iye kan ìní àbúrò kò sẹ́gbọ̀n kò síyá kò sí bàbá kò síbi tí mo fẹ́ lọ gbogbo nǹkan tí mo ní láyé àti lọ́rùn ẹ̀yin nìkan ni ṣé kí mọ́tò yìí gbogbo òlú tẹ bá ń lọ láyé tẹ bá ń lọ kẹfẹ travel lọ bẹ gbogbo òlú tẹ bá fẹ́ travel lọ láyé ẹ mú mi lẹsẹ visa bẹ fún mi kájọ lọ. ṣó dá ẹ lójú kó fẹ́ tẹ̀lé ah nígbà tí ó ṣe pé ìbejì ni mi tá a sọ pé màá ṣẹ̀ṣẹ̀ lọ fẹjọ́ mi sùn kejì ara mi mo ti mọ mo conclude mi ń tẹ̀lé yín sẹ̀. yeye tó bá insist pé òun fẹ́ tẹ̀lé wa ẹ jẹ́ ká mú dání. Ah, ẹ ṣeun. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. ó kúkú mọ nǹkan tó ń sọ ẹ jẹ́ ó tẹ̀lé wa. ẹ ṣeun ẹsẹ ẹmọ ẹsẹ mo dúpẹ́ <laughs> mo ní pásítọọtì. tó bá wa rí bẹ́ẹ̀ ìrìn àjò yá. níbo ni mo wáyé mo gbé mo gbé mo gbé ayé mi o ayé mi o ha ah. mo ọlọ́mọ jẹ́ ìsìn láyé mi mo dára ayé mi o yé mo dára dárí bẹ́ẹ̀ mi o mo ọlọ́mọ jẹ́ ìsìn láyé mi ah, mo dára kí ni mo ṣe fún yín mo dágùn ẹjọ́ ẹjọ mọ pa mí ẹ nítorí burúkú ìmọ rírí ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹmí àtàwọn kan lájọ lọ tẹ́lẹ̀ ẹjọ ẹ nítorí burúkú yẹ yẹ. yẹyẹ. ṣé bó sọ wípé gbogbo ibi tá a bá ń lọ àjọ ń lọ ni. yẹyẹ. ẹ ibi tá a lọ la ti dé yìí. yẹyẹ níbo lẹ ti rá aṣọ funfun níbo lẹ ti rá aṣọ funfun mo dáná irọ́ tó tọ́ ni àmọ́ mo rò pé àjọ ń lọ Dubai ni mo rò pé Dubai lè ń lọ ni gbogbo ìran kan mi pé ń lọ London abẹ́nugbà bẹ̀ lọ sí Amẹ́ríkà ìmọ̀ pé bílẹ̀ bọ̀ ẹ wò ìyìn lè bá yín ṣe mọ́ èmi ò nírú kọ̀sùmù yín ẹ̀ ní sórí burúkú ìyìn nírú aṣọ tẹ́ lọ ìyìn lè lọ ìyìn lè tẹ̀lé yín ẹ̀ níyà wèrè ẹ wò èmi nìkan níyà bíbí àpé méjì ẹ̀ ní sórí burúkú ẹ jẹ́ mi ọmọ bá tèmi lọ ẹ jẹ́ mi ọmọ bá tèmi lọ ẹ̀ níyà wèrè ẹ mọ tọ́ ti yín. o ò èèyàn dáadáa ló jẹ́ sí wa hmm. àti wípé gbogbo ìgbà tá a fi jọ gbé o ò ṣe jàǹbá pẹ̀lú wa o ò sì láburú pẹ̀lú wa. ní báyìí o kó wá máa lọ kó lọ báwọn èèyàn rẹ. ìyá ìyá mi àwọn ọ̀gá ni mo lọ ni ẹ̀ka ni mo lọ ni ọ̀nà bó ni mo fẹ́ gbà bí kò sọ́nà ìmọ̀ yan ẹjọ́ ilẹ̀ rẹ́ nìkan kan ọ̀nà lọ́wọ́ rẹ ìmọ̀ yan kò sọ́nà ẹ̀wò ẹ̀wò àwọn kìnnìún sáré lọ́pọ̀ ju bí àwọn. Ah! Àlàmú eh? wẹ̀yìn rẹ̀ sórí ọ̀nà tóró tó lọ́hùn eh. ó yá mọ́ ọ̀tọ̀ lọ. Eh. Eh. onílé kúnjá lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kí n gbẹ̀bí fálárì bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjá gbèjà méjà onílé fúnjá lọ́ba mi Èdùmàrè ògbẹ̀yìn já kẹ́kọ̀ọ́ ìjà. o ṣe òkú àdúró tì mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo yá àwọ̀ ẹ̀ wò láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni torí mo sọ fún Ọlọ́run wípé mo fẹ́ gba ẹ̀san lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ àti àwọn ẹni ibi àmọ́ o mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run torí pé ó ràn mí ní ọwọ́ láti gba ẹ̀san náà ní báyìí mo fi ẹ́ lẹ̀ kó máa lọ láyọ̀ àti àlàáfíà kó lọ máa bá àwọn ẹbí ẹ̀ ṣe. Where is my phone? Mọ́tò mi dà. So látàárọ̀ tí mo ti wà ń bí àwọn ọmọ yóò sì ṣí géètì fún mi ah, ah. ṣé torí pé mò ń fi ọwọ́ lásán kan géètì lẹ́ẹ̀ fi gbọ́ àbí ìgbà tí bá fi òkúta gbá géètì ya ibi tẹ̀sùn sí ẹ máa jí fún mi ah, ah, mo gbé ìwọ náà tún sá. mọ́mí ibo lẹ ti lọ látọjọ́ ìrántí mi. mọ́mí ibo lẹ lọ ibo lẹ lọ láti oṣù mẹ́fà tá a ti ń wá yín káàkiri kò síbi tá a ti wá yín dé àti lọ sí police station kò síbi tá kò síbi tá a dé mọ́mí six months ago láti ń wá yín. ha mo gbé wọ́n ti pààrọ̀ àwọn ọmọ mi mọ́ mi lọ́wọ́ lẹ́mi tí mo jáde láàárọ̀ èlé tí mo sọ fún yín pé màá dé láàárọ̀ ọ̀la àbóyá yẹn ló ya ìlẹ́nu pátí ọ̀dùn ni ó ní mo ṣe padà wálé. múmi etí ló tipẹ́tipẹ́ gbogbo wa ti ṣe wàhálà. èmi six months ha líka lajú káàdì kí n jáde láàárọ̀ tí mo wọlé lálẹ́ hmm. six months ah nǹkan ti ṣe mí. ọ̀rọ̀ yìí ti yé mi mo fẹ́ mú mi ah. ah, mo fẹ́ mú mi ah, nǹkan ti ṣe mí àǹtí mi ẹ ṣó pé nǹkan ò ṣe mọ́ mi ṣá. Ah, nǹkan ò ṣe mọ́ mi nǹkan kan ò ṣe wọ́n gẹ̀ẹ́tì password mọ́ mi ni wo jẹ́ ká lọ bá wọn kó tó di pọ́n máa ṣe nǹkan tó yẹ kó ṣe. olùṣègùn wọ́n ṣẹ́gun wọ́n ṣàfọmọ́ já tìrẹ ìjà wọ́n gbọ́ ọmọ rẹ̀ lókè bẹ́ẹ̀ lálẹ́lúyà ẹ̀ẹ́dìyà ọmọ ẹ̀mí amúmirí nínú pé orin ìrìn àjò ó sì tún padà ìrìn àjò tí ó rìn yìí àwọn abara méjì ló bá rin ìrìn àjò yìí wọ́n sì tún mú ẹ padà nítorí wípé inú rere àti inú dáadáa èyí tó ń lò nítorí wípé ìfẹ́ tí ọlọ́run ní sí ọmọ ẹ̀mí la ṣe mú ọ rin ìrìn àjò yìí a sì tún mú ẹ rìn padà ṣùgbọ́n nítorí ìrìn àjò yìí tó rìn a ní àwọn iṣẹ́ ńláńlá kan tá a ṣe fún ọmọ ẹ̀mí tí a bá ṣiṣẹ́ yìí a lọ parí ẹ̀ sí orí àpáta nínú ìjọ wa ṣùgbọ́n kí a tó ṣe iṣẹ́ yìí a ó fi àdúrà àdúrà la ó fi gbàdúrà la jagun nítorí wípé àwọn ẹ̀mí òkùnkùn yìí kí wọ́n má ṣe padà wá bá ẹ mú nítorí wípé ọ̀pọ̀ èèyàn ní ọmọ wípé tí ó bá ku ìṣẹ́jú kan kí aago méjìlá kí ó lù lọ́sàn-án ẹlòmíì máa rìn ẹlòmíì ò mọ̀ nítorí pé wọn ò mọ̀ nínú ayé wọn kàn ń ṣe bó ṣe wù wọ́n ni tó bá ti ku ìṣẹ́jú kan kí aago méjìlá kó lù lọ́sàn-án a kò fún ẹnikẹ́ni lé oore ọ̀fẹ́ láti rìn tó bá tún ku ìṣẹ́jú kan kí aago méjìlá òru kí ó lù ọmọ tá a bá bí ire kò gbúdọ̀ rìn ní àkókò yẹn nítorí pé àwọn ẹbọra tá à ń rúbọ yìí àwọn náà ní ìgbà tiwọn tí wọ́n fi ń rìn bí a ṣe ń rìn tí gbogbo wa ń rìn tá à ń yan yìí làwọn náà ní ìgbà tiwọn tí wọ́n fi ń rìn ní aago méjìlá gẹ́gẹ́ ṣùgbọ́n kò yí ọmọ ẹlòmíì ṣùgbọ́n ní wákàtí òwò yìí a wà lọ nínú àdúrà a fi àdúrà jagun fún ọmọ ẹ̀mí nítorí kí gbogbo ogun tí Ọlọ́run ti ṣẹ́ kó má ṣe gbèrí mọ́ a wà bẹ̀rẹ̀ àdúrà ìmọ́lẹ̀ yìí a wà kó a lọ tàn sórí àpáta ní báyìí bóyá ẹ jẹ́ ká gbàdúrà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kí n gbẹ̀bí fálárì bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kì í bẹ́bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbá arífẹ́lẹ́bí onílé fún ọjà gbèjà méjà. àṣegbé òsì o àṣebámọ́ lóhun tá a bá ń ṣe.